الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أخوتي وأخواتي الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى أكثر صلاة محمد صلى الله عليه وسلم لينا مكير وعمر يامك وكاسم المبيرين اللهم الله سبحانه وتعالى اسمه ان توقع الله عليه وسلم اللهم اتبه فتوى مكير مكير مكير مكير مكير مكير مكير مكير مكير مكير مكير وفي شأن البركاوة قال سبحانه وتعالى إني لا أنتسب وأكون من الأحد صلى الله عليه وسلم أكيد وجوه لين أيتني أنك من البرع والصور أو ناسي شكر الحديث الإمام البخاري رحمه الله تعالى وكذا الإمام مسلم الإمام أحمد فكما قال ابن وطرى لا ترضى أبو هريرة رضي الله عنه nípa àwọn méje kan tí ọlọ́run bá subhanahu wa ọjọ́ tí kò rí sí kò jí kẹta àyàfi òjì àlàáfà sí ọlọ́pàá ìpàdánù ọ̀rá rẹ̀. àbùkù rẹ̀ tà rọ́bì aláwọ̀ gbogbo arákùnrin àwọn Muhammad sallallahu alaihi wa sallam ó ní anábì sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ àti يذل الله في ذله يوم لا ذل إلا ذله àwọn ẹ̀rọ ìyẹn méjì kan bẹ oṣù wípé ọlọ́pàá subhanahu wa ta'ala yóò mọ̀ ní wọ́n sínú ìbòjì rẹ̀ àti abẹ́ ìbòjì rẹ̀ yẹ́wò mà láàbí ìlà ìlà lójú ọjọ́ tí ó ìbòjì kan ọlọ́pàá subhanahu wa ta'ala àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìfẹ́kọ́ ilẹ̀ oòrùn ọlọ́pàá bó sùn mọ́ àwọn ọmọ ènìyàn tó bá ti ọjọ́ ẹ̀ tó ti wípé ìtí ó fi jìnà sí wa òní bí ní ìlú kan lọ àwọn èèyàn yóò máa jẹ ìrora òòrùn yìí ní òun tí wọ́n iṣẹ́ wọn bá ṣe rí ní òun tí wọ́n rí iṣẹ́ wọn tó bá ṣe rí ọjọ́ yẹn àwọn èrò máa ní ibi tí wọ́n ta sí láti lè sá fún ọ̀nà ohun wà ní sí tí àwọn èèyàn lè sá sí ní ọjọ́ yìí àyàfi abẹ́rẹ́ ṣe ọlọ́pàá wa subhanahu wa ta'ala ìṣe wà ń yàn máa bẹ ní abẹ́ yìí àfi kí èèyàn kó máa lára àwọn èèyàn tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó dárúkọ nínú àbí àwọn tí àdéhùn ní ìgbé wá ẹgbẹ́ wọn máa fẹ́ ní ẹnu òbòjì so anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n wá ní sábà àtún àwọn ìlànà méje kan bẹ òdòdó ń wá tí ọlọ́mọba tí ó ga bòjì bò fi rílì yìí ní abẹ́ bòjú ọlọ́run ọba ṣé bòjú ọlọ́run ọba tó ń sọ yìí ṣé bòjú ọlọ́run ọba àbí òjìjí ọlọ́run ọba rárá kò ń ṣe òjìjí ọlọ́run ọba ṣùgbọ́n òjìjí àlàárẹ̀ ṣe ọba subhanahu wa eléyìí tó fà á ló jẹ́ bí ayé ní ní gbogbo wa gẹ́gẹ́ bí ó ṣe lè lọ́lẹ̀ Muhammad wípé alábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ní alimutahabuna بجلالي في ظل عرشي يوم لا ظل إلا ظله àwọn kan nífẹ̀ẹ́ ara wọn ìṣẹ̀ láàyè nítorí títóbi ọlọ́mọ ọba wọ́n fi nífẹ̀ẹ́ ara wọn wọ́n máa bẹ ìdèdí bílẹ̀ àṣì ní abẹ́ ẹgbòjì àlàárà ṣe ní ọlọ́mọ ọba ìyẹ́wò pẹ̀lẹ́ àbíńdá ẹ̀dà àbíńdì lọ́jọ́ tí ò ní síbòjì kankan ìkẹ́ àti ìdíje ọlọ́wọ́ ọba. Gẹ́gẹ́ bí tí a mọ̀, ó ní wípé kò sí máa ń pàtà máa ní òjì àti òjìjì. Òun ni kí ọ̀yàn ní ohun tó ń bọ̀ wá kó mọ́ ìlú ìgbà lọ. Tí ìkẹ́kọ̀ọ́ bá ti dí ọ̀yàn ní ní tí ó ṣẹlẹ̀ pé òjìjì ó fọ́ ọmọ. Tó ṣì bá rẹ̀ sí fọ́ọ̀mù yìí lórí òjì tó ṣe pé ààrùn tí ó jù tó lè yìí tọ́ka fún bàtà tó òjì so ṣùgbọ́n àlàárà ṣe ọlọ́run ọba òun ni ẹ̀dọ́ ọlọ́run ọba tó fi ga jùlọ tó ṣe wípé ó ju òun gan lọ ó ju gbogbo sámà lọ sọ àwọn nǹkan ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fún wọn sí abẹ́ òjì rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe lọ inú àdínkù rẹ̀ alùpùpù àbúná ìṣẹ̀lálì àwọn sáníkì ara wọn pẹ̀lú tító bí ẹni ọlọ́wọ́ bá kèdè àṣù wọ́n mọ̀ lábẹ́ àlàárà ṣe ọlọ́wọ́ bá wọ́n mọ̀ ní abẹ́ ìgbòjì àlàárà ṣe ni ọlọ́mọ ọba yóò mọ̀lá àgbéjà ìdàgbò ní ọjọ́ tí ó rí sí ìgbòjì kan ẹ̀yà ìgbòjì ni ọlọ́mọ ọba sọlẹ́ àgbọ̀rọ̀gbọ̀ yóò ti pé kí n tó sọ fún wa orí tí wọ́n mọ̀ bẹ̀ lábẹ́ òjìjì ọlọ́mọ ọba ọlọ́mọ ọba subhanahu wa ta'ala kò ní òjìjì so àlàárà ṣe ọlọ́mọ ọba òun ló ní ló ní òjìjì so abẹ́ òjìjì òun ni àwọn tí afẹ́kàwé ni wọ́n máa bẹ ní ọjọ́ tí àwọn èèyàn ó máa jẹrora tí wọ́n máa pariwo látara ọ̀yanyan omi tó ṣe pé àwọn scientist wọ́n sọ fún wa lórí wọ́n ní ohun tá à ń rí yẹn ó jìnà sí wa tẹ́tẹ́tẹ́tẹ́ débi wípé nǹkan bí 95 million miles owó ní owó ní jìnà sí wa gẹ́gẹ́ bí nǹkan tí àwọn àmì ń sọ ṣùgbọ́n pàtó bá ní wípé òun yọ tàbí tó ní pé agbègbè tiwa lórí ilẹ̀ ó kọjú síbi tí ó wà àwọn náà mọ bí a ṣe máa ń fi ìdíje òun táàmà láàmù ní ojú tó ṣe pé yóò lágbára tó bí ó ṣe jìnà tó wà nínú ilé mọ́ wà ní sábà sùn mọ́ra tó ọjọ́ yẹn ni àwọn èèyàn ó mọ láàmù ní ojú tí ó lágbára ìnira ó bu àwọn èèyàn láàmù ẹlòmí ń bẹ gẹ́gẹ́ bí anábọ̀ Muhammad sọ̀rọ̀ láti ń ṣe sọ òun kù tí ó lájọ yẹn yóò kó òun gẹ́gẹ́ fún ẹ̀ yóò kóró dàrú pátápátá torí ọjọ́ yẹn yóò ní agbára àwọn èèyàn ó máa béèrè fún ìrànlọ́wọ́ wọ́n máa wo ẹni tó lè ṣìṣẹ́ àwọn àwọn kan ní ọjọ́ yìí ni wọ́n máa jẹ ìgbádùn tí àwọn ọmọ bẹ lábẹ́ ìjì ara àṣì ọlọ́mọ ọba subhanahu wa ta'ala àwọn wọn ní kí ni ìnira yìí lọ títí sòlópa òjòjò àníbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó fẹ́ encourage wa káyọ̀ máa bẹ nínú àwọn tí àdéhùn sọ̀rọ̀ wọn ikú wọn máa bẹ ní abẹ́ òjì àlàárà ṣe ọlọ́pàá wa subhanahu wa ta'ala sọ́rọ̀ àwọn ará méje kan jẹ́ yòdébìlówó lọ́ọ̀ fi ìdíje tí ọlọ́run ó fi sí abẹ́ bòjì rẹ̀ ìyọ́wò padà délẹ̀ ìlà délò ní ọjọ́ tí kò ní sí bòjì kan tí yẹn lè sá sí abẹ́ ìlà ìdòwò àyàfi bòjì ọlọ́run ọba tàbí bòjì àlàárà sí ọlọ́run ọba. Anẹ́gbọ́n Mọ̀hámọ̀ sọ̀rọ̀ àwọn tí ó dárúkọ ó ti síwájú ó ní àtìmáàmù àádìlú الإمام aláàmì ẹni àkọ́kọ́ òun ni ẹni tó jẹ́ aṣíwájú tó jẹ́ onídéédé ẹni àkọ́kọ́ lẹni tó jẹ́ aṣíwájú onídéédé alìmọ́mù gbólóhùn lágbọ́wá ni látara amàyà òmù ìmọ̀ọ́mọ́ ìtumọ̀ ẹni pé ó ní ìdí àwọn èèyàn ló fi jẹ́pẹ́ ẹni tó lè wà níbi òun wọ́n pè ní ìmáà wọ́n pè ní ìmáà ẹni tó lè lè dì wà níbi àlámọ̀rí ayé wa náà wọ́n pè òun náà ní ìmáà sọ olórí ìlú ìmáàmù ni jẹ́wọ́jẹ́pẹ́ jẹ́wọ́jẹ́pẹ́ ẹni tó lè dì wà níbi òun ìmáàmù òun náà so singular ni ìmáàmù plural rẹ̀ òun ni àìmọ́dì ọlọ́ba ti sọ pé yóò máa nàìjíríà ó kúlẹ̀ òun náà ti di ìmáàlì ọjọ́ ta mọ̀ sí gbogbo àwọn èèyàn pẹ̀lú ìmáàmù wọn láti tó jẹ́ ìmáàmù wọn yóò máa darí wọn ọlọ́mọba sùkánà wọ́ta aláìwájú ánà nínú aṣẹ́nu wọn àwọn àìmọ̀ àwọn aṣíwájú tó ń pè lọ sí dáadáa bákan náà ọ̀sẹ̀ náà àìmọ̀tàn lè dúró ilẹ̀ náà ọlọ́ni àtúnṣe wọn ní àìmọ̀tàn àwọn aṣíwájú yẹ́ dúró ilẹ̀ náà àwọn ń pèpè lọ sínú náà sọgbọ́nà imam ó lè jẹ́ imamu ìlànà ìfẹ́ yìí ó lè jẹ́ imamu ìlànà ìṣẹ́rù ẹni tó ń lídì àwọn èèyàn lọ síbi dáadáa ẹni tó ń lídì àwọn èèyàn lọ síbi aburú àwọn ànábì ọlọ́run ọba àdìmọ̀ ni wọ́n aṣíwájú ni wọ́n ló wípé a máa tọrọ àwọn ẹni rẹ kọ́lọ́run ọba kó ṣe àwọn ní ìmáàmù kó ṣe àwọn ní ìmáàmù wọ́n lẹ́lùmọ̀tàkìnà ìmàmà ṣe wá ní ìmáàmù fún àwọn olùpáyọ̀ ọlọ́run wa tàbí tí wọ́n sọ̀rọ̀ pa àwọn olùpáyọ̀ ọlọ́run ọba ká máa bẹ ní iwájú wọn ká má àwọn ẹni níbi ìjẹ́ àwọn olùpáyọ̀ ọlọ́run ọba so eléyìí ó pàtàkì ká tó àtúmọ̀ ẹni tó ń ṣíwájú wọn fẹ́ ń pè bẹ́ẹ̀ ó lè jẹ́ di àlámọ̀ yẹ́sù ó lè jẹ́ di àlámọ̀ rẹ̀ ayé ó lè jẹ́ pẹ́ni tó ń darí ọ̀rọ̀ ẹ̀sìn náà ló tún darí ọ̀rọ̀ ayé náà ní àsìkò àwọn ẹni ìṣíwájú wa anábọ̀wá muhammad sọ̀rọ̀lọ́ àbálá òun náà ni ìmáàmù tí wọ́n ti ní à òní ìmáàmù ẹ̀sìn bákan náà òun náà tún ni ìmáàmù ọ̀rọ̀ ayé yìí so wọ́n ń pín sí méjì bí àwọn lọ́balọ́ba wọ́n sì padà pín sí méjì láyé ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam orí imam nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn òun ló ní wọn níbi ọ̀rọ̀ ọ̀run òun náà ló tún darí ọ̀rọ̀ alámọ̀lẹ́ ayé wọn ní àsìkò Abubakar the same thing àsìkò Umar the same thing àsìkò Usman the same thing àsìkò Ali the same thing mọ́ṣí ń bá lọ nìyẹn mọ́ṣí ń bá lọ nìyẹn ẹni tó ń darí ọ̀rọ̀ ayé òun náà ló ń darí ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó ń darí ọ̀rọ̀ ayé òun náà ló ń darí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀nẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ló fi ní láàrin kọ́sí ààrẹ ẹ̀mù hátà ẹ̀yẹ́mdé ìtìnà àṣà ìmáàmà ó ní ọ̀rọ̀ yìí that is etí òun ànábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam tó ń bá yín sọ ń pẹ́ kò ní wá sópin hátà ẹ̀ ń bẹ̀rẹ̀ ìsìn àṣọ́ra ìmàmà àti tí ìmọ̀ọ́mù méjìlá tó bá kọjá kulluhum min Quraysh gbogbo wọn láti ìdílé Quraysh nínú ẹ̀pà wá ní orí àìmọ́tò ní oríṣi àwọn ìmáàmù oríṣi ni wọ́n á jẹ́ ṣùgbọ́n kò túmọ̀ sí pé kò ní sí àwọn ìmáàmù ní ìmọ̀ ṣùgbọ́n àwọn ìmáàmù tó ṣe wípé wọ́n á máa bá a lọ ní ìlànà tó ṣe wípé ó bá ti anábọ̀ Muhammad sallallahu alaihi tí ó bá mú díẹ̀ àti èyí tó bá mú bíi mẹ́rin ní tó bá mu dáadáa ṣùgbọ́n yìí tó máa fara pẹ́ ìyẹn àwọn bíi méjìlá ni oníkúndùn mi kúrẹ́ṣì gbogbo wọn kúrẹ́ṣì ni wọn. so kí la fẹ́ lò òun ni pé àwọn tó ń jẹ́ ìmáàmù nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà náà jẹ́ ìmáàmù nípa ọ̀rọ̀ ayé ṣùgbọ́n gbà tó yá ó wípé àwọn lọ́balọ́ba wọ́n ń sẹ́gbẹ́rẹ́ tiẹ̀ wọ́n ní ẹ̀yin máa darí ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn káwa máa darí ọ̀rọ̀ ayé lẹ́ẹ̀fì rí pé àwọn ọdún ní nísìn wọ́n á yin ìmọ̀ọ́mù tí ó máa kírun fún àwọn èèyàn àbí kan yàn pé eléyìí ni àfa eléyìí olórí ìlú láyé Muhammad bin Abdul Wahab ìyẹn àfáàyà ìlú dàlẹ́ríyà ní ìlú nájì lọ́mù ní saudi lónìí apá yìí apá àti ó sọ̀rọ̀ ẹ̀sìn fún àwọn èèyàn yìí tó ń ṣe wá àdúgbò àwọn èèyàn ṣùgbọ́n lọ́wọ́ subhanahu wa ta'ala ó ṣe rọrùn fún láti pàdé ọba kan tí wọ́n ń pè ní muhammad ibn saruj ọba yìí ọlọ́run bá wá ní kó nífẹ̀ẹ́ wá àti tí àbá yìí ṣe wá fa àfa ìmọ̀ra tó látara rẹ̀ ó di wípé ó fi àfa máa darí ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ẹ̀sìn òun darí ọ̀rọ̀ ayé so láti gbà yẹn àrọ́mọdọ́mọ àfa yẹn òun lọ́mọ ń jó lórí ọ̀rọ̀ ẹ̀sìn ní Saudi wáyé tí àrọ́mọdọ́mọ ọba yẹn àwọn ni wọ́n ń jọba lónìí láàmú gbọ́ anamlakatu arabiyatu asọ́rọ̀díyà that is mamlaka kingdom tí wọ́n ti fọ́ láti nǹkan tó ń lọ bí ó lé ní ọgọ́rùn-ún ọdún méjì nísìn tó ti ń lọ bí ọgọ́rùn-ún ọdún mẹ́ta òun ni àwọn ọmọ ọba ń jọba wáyé tí àwọn ọmọ àfáà yẹn àwọn ń di àfáà gidi ẹ̀kọ́ kan náà máa ń chẹ́ǹjì ẹ̀ bí àsìkò àtàn fi ṣe lu báàsì náà fi jẹ olórí àwọn àpá ṣe lu báàsì wọn ṣe fámìlì àlùṣe àti wọn ṣe fámìlì Muhammad bin Abdul Wahab ṣùgbọ́n bàtà wọn padà jáde láyé wọ́n tún dá padà sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ fámìlì àlùṣe tó fẹ́ lò lélẹ́yìn. òun náà ní wípé imam ó ayé ó lè kọ́ bọ́ọ̀rọ̀ E ẹni tó méjèèjì wọn a máa ṣe é pọ̀ ìgbà nígbà nílẹ̀ ni wọ́n sẹ́pẹ́rẹ́tì ẹ̀ ṣùgbọ́n ìtọ́sà máa ń tọ́ka sí jùlọ tá máa ń sọ̀rọ̀ pa ìmáàmù òun tó ń darí ọ̀rọ̀ ayé àwọn èèyàn jùlọ ọ̀rọ̀ ìsìn máa ṣùgbọ́n ó lè má jẹ́ pé ó wà dàrẹ́kì ṣùgbọ́n náà ní darí ọ̀rọ̀ ẹ̀sìn bákanbákan ó kàn fi àwọn àbá ti ààyè yẹn. sọ̀rọ̀bà Muhammad sallallahu alaihi wasallam ó wà ní al-imamu ẹni tó jẹ́ olórí al tó jẹ́ onídéédé so ó ròyìn ẹ̀ pẹ̀lú déédé ó túmọ̀ sí pé a mọ ẹni olórí tí ó kìí ṣe orí déédé ìmáàmù ní ṣùgbọ́n lè tàbí àádìrí oríṣiríṣi déédé tí yóò jẹ́ pé ti irú ẹni tí ó jẹ́ ìmáàmù olórí ìlú tí oríṣiríṣi déédé kí là ń pè ní déédé òun náà ní ká fún àwọn èèyàn ní ẹ̀tọ́ wọn ọ̀rọ̀ ẹ̀sìn wọn ká ṣe wọ́n fún wọn láti ṣe ètò bí ọlọ́wọ́n bá kò ṣe fẹ́ ẹ̀tọ́ wọn tó yẹ ká fún wọn ní jíjẹ mímú ní ká ṣe rọrùn fún wọn ká mọ́ gba property wọn mọ́ títí wa ká mọ́ gbé ẹ̀tọ́ ẹlẹ́kọ̀ọ́ fún ẹlòmí nítorí kó jọmọ wa nítorí kó jẹ́ ọ̀rẹ́ wa nítorí kó jẹ́ mọ̀lẹ́bí wa eléyìí ni wọ́n ń pè ní kí ni àlàáfì déédéé so ẹni tí ó máa bẹ lábẹ́ ẹ̀bòjì tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ fún wa nínú àwọn èèyàn òun ni al-imam al-adil ẹni tó jẹ́ olórí tó jẹ́ jẹ́ al-adilu ẹni tó ṣe déédéé ẹni tó ṣe wípé òun ò ṣe déédéé oúnjẹ ẹ̀tọ́ àwọn aráàlú mẹ́lẹ̀ ohun gbogbo kò òfin ìmọ̀ àwọn ọmọ rẹ̀ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ó jẹ gàba lórí ẹ̀ ẹ̀tọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ó jẹ mọ́lẹ̀ ó fìyà jẹ àwọn èèyàn ní ọ̀nà tí ó kọ́ ìwé èèyàn bẹ́ẹ̀ wọn a máa gbé ní alìmọ́mú àjà ìlú alìmọ́mú àjà ìlú ìmọ́mù tó ṣe wípé ó jẹ́ ẹni tí ó ṣe déédéé tó ń ṣe àbòsí tí ó fún àwọn èèyàn ní ẹ̀tọ́ wọn irú mọ́mù báyìí kò ní máa bẹ lábẹ́ òjì ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ní jọ́bi ìdàgbé àmà torí pé kí ni kò ní kúọ́lítì yẹn tí ó fi máa bẹ́ẹ̀ kò ní tí ó fi máa lábẹ́ òjì ọlọ́run ọba lẹ́nu tó jẹ́ onídéédé ẹ̀sìn àwọn èèyàn ó ṣe lóhùn fún wọn láti máa ṣe ẹ̀sìn náà àkídà gidi ó kún lọ́wọ́ ẹ̀tọ́ àwọn èèyàn kò dùn ọ́ lẹ́tọ̀ọ́ wọn ó fún wọn lẹ́tọ̀ọ́ wọn kò ṣe ń tá a mọ̀ sí ìfẹ́wọ́ ìkíbi ká máa jẹ nǹkan mọ́lẹ̀ ní ìdí àmọ̀ sí appropriation èyí tó jẹ́ ẹ̀tọ́ gbogbo olú nìkan tí ó kó lé kò máa fún àwọn ọ̀rẹ́ rẹ̀ ní nǹkan tó bí lọ́ǹgì sí gbogbo olú ó ṣe déédé níbi ọ̀rọ̀ ìsìn àti ibi ọ̀rọ̀ ayé àwọn èèyàn kò ní kọ́kọ́ pa àwọn èèyàn kan lọ́nà tí ó tọ́ nítorí pé wọ́n nítorí bọ́ ṣe kẹ̀kẹ́ fún bẹ́ẹ̀ ni bọ́ ṣe kú gbogbo àti pé kò ní kọ́kọ́ pa wọn ṣùgbọ́n mo fún agbára rẹ̀ oníkọ́lọ̀ pàmò ṣé wé èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe àlàáàbí kò ń ṣe ojúbẹ́rẹ́ sọ àtìmọ́ọ̀mù làábí òlẹ́ni tó ń tẹ̀lé òfin ọlọ́wọ́ ọba tó ń fi òfin ọlọ́wọ́ ọba tó ti ń mú ẹni tí ò fi òfin ọlọ́wọ́ ọba tí ò fi mú alìmọ́tò olóòtú mẹ́rin kí ni ìmọ̀ òbí déédéé sábà pè déédéé onídéédéé nítorí ó ń fún àwọn èèyàn ní ẹ̀tọ́ wọn lápòjú rẹ̀ torí wípé òfin òfin ọlọ́run ọba rú ó lè máa jẹ onídéédéé torí pé òfin ọlọ́run ọba gẹ́gẹ́ ní kí ni òun gẹ́gẹ́ ní déédéé ìfẹ́ ọlọ́run ọba tó ṣe wípé ó ṣe ní òfin ìyẹn gẹ́gẹ́ ní táǹkì ní déédéé òfin déédéé nìmọ̀ lẹ́yìn òfin ọlọ́run ọba sùn fẹ́ni tó pé òfin ọlọ́run bá tó gbé oṣù sílẹ̀ tí ó lò ó tó jẹ́ olórí ìlú lẹ́yìn tàbí àádìrí kò ń ṣe onídéédé bó ti ẹ̀jọ́ wípé àwọn èèyàn lè mọ pé lóní déédé nítorí wípé ó ń fún àwọn èèyàn ní àwọn ẹ̀tọ́ ọmọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ìjẹ́kìyàn jẹ́ onídéédé ọkọjá kákan fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn kọ̀ọ̀kan yìí ó kọjá káṣe jíjẹ nínú fún àwọn èèyàn kánú òfin ọlọ́run ọba ara dédé ni nísìn ẹni tó ṣe dìná ẹni tó jalè ẹni tó ṣe pé ó pààyàn ẹni tó ṣàwọn aburú tó ṣe pé ó ti lófin tí ẹ̀sìn gbé kalẹ̀ kí olórí ìlú ọwọ́ ṣìṣì kó ní gbogbo àwọn òfin yẹn àwọn ònílò àbílẹ̀ ìgbìmọ̀ aṣòfin lówó kòsùnsùn ipa àwọn ònílò àwọn òfin yẹn هذا ليس بعقل ilé òkú ṣe déédéé ó lè máa ṣe nǹkan fáwọn aráàlú kó ṣe títì fún wọn kó ṣe jíjẹ múmu fún wọn tí ó dé kan nìyẹn ṣùgbọ́n ìtàkùpè ní déédéé kò parí síbẹ̀ yìí ká lo òfin tí ọlọ́run ọba gbé kalẹ̀ eléyìí bó ṣe kẹ́ ẹ bó ṣe kẹ́ mú déédéé nìyẹn náà sọ àlìmọ́ àmúlà àádé ìmọ̀mù tó jẹ́ orí déédéé òní nọmba one tó ṣe wípé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó dárúkọ nípa àwọn méje tó ṣe wípé wọ́n máa bẹ lábẹ́ òjì ọlọ́pàá subhanahu wa ta'ala lọ́jọ́ tó ṣe pé kò ní sí fọ́lẹ́ ní tó olóòfin ọlọ́wọ́ bá àbí kò fún àwọn èèyàn ní ẹ̀tọ́ tó yẹ kó fún wọn kò ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rùn fún àwọn èèyàn ìwé yẹn bẹ́ẹ̀ ìmáàmù jà irun àwọn ìmáàmù alábòsí àwọn wà àyíkàtù jà òru àwọn ìmáàmù alábòsí máa sára mu wọ́n pọ̀ jàǹtìrẹrẹ lórí ilẹ̀ ayé àwọn ìmáàmù alábòsí àwọn ìmáàmù tó ṣe wípé láyà kòmú nàmà àzálọ́lá wọn àfi tí ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fi ṣe ìdájọ́ wọ́n pọ̀ jáńtìrẹ lórí rẹ̀ àwọn ìmáàmù tó ṣe wípé ìjọ ń ṣe yẹ̀sùlìmúùnà àrọ̀ ẹ̀yà wọ́n ṣe àbòsí fún àwọn aráàlú wọn nípasẹ̀ pé kí ni nítorí ẹ̀kan fún wọn ní ẹ̀kọ́ wọn fún wọn máa sọ̀rọ̀ wọ́n kọjá ọ̀rọ̀ gbogbo ayé sọlọ ń jẹ́ pé àdébùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní ká náà ó ní mẹ́rin náà àbùdí يسترعيه الله رعية من المسلمين يموت يوم يموت وهو بشر له إلا حرم الله عليه الجنة ó ní kò sí ẹrù kan tó ṣe wípé Allah subhanahu wa ta'ala ó kó àwọn èèyàn sí abẹ́ rẹ̀ kóhùn ní kó máa darí àlámọ̀rí wọn àlámọ̀rí ayé wọn àti àlámọ̀rí ẹ̀sìn wọn òun ni ọlọ́mọ bá fi ṣe wàlíyù láàmúlì wọn òun ló ń darí ọ̀rọ̀ wọn yẹ̀sẹ̀ ní ìgbẹ̀lá àwọn àìyẹ́kẹ́ من المسلمين فيموت O wá fún ẹni tó ṣe pé ní yọ́pẹ̀ yẹn mú ìṣòwò wọn gẹ́ṣù náà lẹ́nu tó ṣe àbùsí fún wọn ilẹ̀ àhárùn ọmọ ọgbà ọgbà alẹ́ ìjẹ́mẹ̀ àdúgbọ́lọ́ ṣe àjẹ́lẹ̀ ní òun tó ń tí ó jẹ́ ìjẹníyà ẹ̀tọ́ tí ọlọ́run wa subhanahu wa ta'ala fún àwọn aráàlú oúnjẹ mọ́lẹ̀ kò fún ọ lẹ́tọ̀ọ́ wọn òun lè wọ pé òun ò ní dìde gbà òun ò ní mórí bọ́ kò lè rí bí mórí bọ́ àyàfi pẹ̀lú àmì ọlọ́run wa sanabu wa muhammad sallallahu alaihi oní ilà azamallahu alayhi janna àti àtàwọn tíra àdíkù ní anábọ̀ muhammad sallallahu alaihi wasallam a máa tọrọ títí ara ahùnà máa wáyé yàrin an lè kò mẹ́tì ṣe án fáráfàfà bí fáráfà bí ìrọ̀lọ́wọ́ wa ẹni tí ó bá fi lè jẹ́ kó òun ló jẹ olórí fún àwọn àjọ rí tó wá ṣe wọ́n jẹ́jẹ́ tó ṣàánú wọn tí ó jàǹbá wọn

من أمر أمتي شيئا فشق عليه ووجدت لما وجكسي والشروط ولا تشي قلني ولا قلني فشق فشق عليه إلى يوم الله من يوميننا من لما سولين صفوة دا دا ń bẹ fún ẹni tó ṣe wípé ó jẹ́ ṣùgbọ́n mo tó di orí déédé ọmọ àjẹ́nà ni ìlú èèyàn bẹ́ẹ̀ yóò máa bẹ lára àwọn tó ṣe pé wọ́n máa bẹ ní abẹ́ ìbòjì ọlọ́wọ́n ọba òjì àlàárà sí rẹ̀ tó bá di tó ń gbèjà ìgbéyàwó ṣùgbọ́n tó ń jẹ́ ìmáàmù já irun òun yóò máa jẹ́ ọmọ náà yóò máa báyìí tó bá di tó ń gbèjà ìgbéyàwó ilé kókó nǹkan ò nira tó bá di tó ń gbèjà ìgbéyàwó nítorí kí ni nítorí wípé òun náà jẹ́ ní tó lè kókó máa ń wo èèyàn gbà tó fẹ́ láyé ọ̀rọ̀ ẹ̀sìn wọn jẹ́ kó ní wọn lára jíjẹ nínú wọn jẹ́ kó ní wọn lára ó jẹ gàba lórí nǹkan ìlú ó lò ó àǹfààní ààrẹ àtàǹfààní àwọn ẹbí rẹ̀ sọ̀tẹ̀ náà tábà ní kápò kan ní méjèèjì ẹ̀wọ̀n ló wù wá láti jẹ tábà ní kápò ẹ̀mú kan ní méjèèjì so ṣé ká jẹ́ ìmáàmù àádìlú òun ló wù wá ní àbíkájẹ́ ìmáàmù jà irun jama òun ló wù wá ní lójoojú kí èèyàn jẹ́ ìmáàmù àádìlú kó máa bẹ lábẹ́ ìbòjì ọlọ́mọ ọba kó jẹ́ ọmọ àjẹ́nà látara kó lo òfin ọlọ́mọ àti ṣèdájọ́ látara wípé fún àwọn aráàlú lẹ́tọ̀ọ́ wọn látara pé kò fi ìnira mú wọn látara pé kò jẹ́ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ kó dẹ̀ di ọmọ àjẹ́nà àti kéèyàn jẹ́ ìmáàmù tó ṣe wípé ó jókòó lé gbogbo dúkìá àwọn aráàlú ó gba ẹ̀tọ́ wọn mọ́ títí ẹ̀ ó gbé ipò fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà òfin ọlọ́run ọba lórí bá a ṣe ń báwọn èèyàn lò ó ní òfin ọlọ́run ọba ó gba àdúgbò kan èwo ló wù wá láti jẹ́ méjèèjì pẹ̀lú tí ànábì sọ̀lá àtàrí tó sọ fún wa ànábì sábà àti yòrìndòhùn yòrìndòhùn láhùn fìdífìhì yóò wà láàbí ńlá ẹ̀dá ìlú àwọn àwọn méje kan bẹ tí ọlọ́run owó fi sí abẹ́ bòjì rẹ̀ nígbà tí ọlọ́run bá tó bá tẹ́ gbogbo wa sí abẹ́ òrùn àwọn kan wọ́n fi wọ́n sí abẹ́ bòjì abẹ́ bòjì àlàárà ṣe ọlọ́run ọba ní ọjọ́ tí ò ní sí bòjì tí ò ní sí bòjì kan àníbi akọ́kọ́ dárúkọ ìmáàmù àdìlù aṣíwájú olórí ìlú tó jẹ́ òdìdé ibi àrẹ́sọ̀lá àtàkùn wá sọ̀rọ̀ nípa ẹni tí ó kìí ṣe olórí orílẹ̀-èdè ìmáàmù jà ìlú onímọ̀mí nàábìdì òfin riwaya mọ̀mí wàálì يلي رعية من المسلمين فيموت يوم يموت وهو غش له إلا حرم الله عليه الجنة kò sí olórí kan tó ṣe wípé yóò máa darí ọ̀rọ̀ àwọn mùsùlùmí tó wá kú lẹ́ni tó ti ṣe àbòsí fún wọn ó ṣe àbòsí fún wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn kò ní kan lẹ́sìn wọn ṣe bá mi ó ṣe àbòsí fún wọn pẹ̀lú kó jẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ ànàṣọ̀wá àfọlá ní àbíkẹ́ ọlọ́run bá kó ṣe àgbẹ́sàn lé òfin kọ́nà ọba kó ṣàánú wa kó mọ́ka wa fún irú àwọn olórí báyìí kọ́lọ́mọba kó ṣe wá nínú àwọn tí ó jẹ́ àìsínáàmù ààbì kó mọ̀ ṣe wá náà tánàbí sọ pé èrè ọlọ́mọba o ẹni wá fi lè mójútó ọ̀rọ̀ ìjọ mi tó ṣe wípé ó ṣe sùúrù pẹ̀lú wọn tó tẹ́tí wọn dáadáa tó ṣẹ́gun wọn lọ́rùn ìyọ̀lọ́mọba kọ́lọ́ fún kò ń ṣe àlánà ìjẹ náà ní ìrọ̀ láyé dáadáa ومن ولي من امر امتي شيئا فشق عليهم فاشكر عليهم ìlú àtàrí ọ̀rọ̀ àwọn ọjọ́ mi tó ṣe kó lè kókó mọ́ wọn ó jẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ ìrọ̀lọ́wọ́n bá bá ń lè kókó mọ́ wọn náà ìrọ̀lọ́wọ́n bá jẹ́ kí ọ̀rọ̀ nira fún láyé bí àti ní àti àmà sọ wá rí wípé ọyípo ìjọ́lórí òun ṣe bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń wò lónìí ẹlòmí ń lọ bẹ̀ láti lọ jẹ nǹkan ni láti lọ kó owó ni láti kọ́lé owó tí wọ́n fún kó fi ṣe nǹkan fún ìlú yóò gbé yóò jẹ mọ́lẹ̀ òfin ọlọ́wọ́n bá wọ́n mú wọ́n gba àdìsẹ́gbẹ́ kan àwọn àgbélẹ̀rọ òfin ni wọ́n gbé kalẹ̀ pé tí òfin ṣùgbọ́n tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ òní pé àwọn eléyìí lẹ́sùn ní ẹ̀yìnmẹ́tì ààbò wọn sínú àwọn olórí déédé tá ń sọ olórí déédé tánẹ́lì ń sọ fún wa àwọn àwọn tó ṣe pé ìfọ̀ èkó lè ṣe é àfàlà wọn ní òfin ọlọ́run ọba bákan náà yóò tó nà àrùbáyé àkókò pàbò àwọn aráàlú wọn ń fún wọn ní ẹ̀sán wọn jẹ́mọ́ tábọ́wá nípa àwọn olórí báyìí tó ṣe wípé wọ́n ń jẹ ẹ̀tọ́ àwọn olórí mọ́lẹ̀ tí wọ́n lo òfin ọlọ́wọ́n ọba ṣé kò yẹ kí a bá wọn jà ká gbógun tì wọ́n à ń bá wa lẹ́kọ̀ọ́ ti ká mọ̀ pé nítòótọ́ wọn à jẹ rí òfin ọba lò nítòótọ́ wọn lo òfin ọlọ́wọ́n ọba nítòótọ́ wọ́n ń pè ní àwọn ìtọ́ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ bá wọn jà ẹ ṣe sùúrù pẹ̀lú wọn ẹ gbọ́dọ̀ bá wọn é ẹ ṣe sùúrù pẹ̀lú wọn eléyìí ni àwọn ahlu sunnah wal jama'ah orí tí àwọn dúró lórí tí àwọn ahlu sunnah wal jama'ah tí wọ́n dúró lórí òun náà ní pé àwọn àìmọ̀tún jáwó àwọn ìmáàmù tí wọ́n ń ṣe àbòsí fún àwọn èèyàn wọn dàti àwọn olórí ìlú tó ń ṣe àbòsí fún àwọn èèyàn wọn àwọn Ahlus-Sunnah wal-Jamā'ah wọn kì í bá wọn jà wọn ń gbógun tì wọn pàtàkì jùlọ tó bá ṣe pé nǹkan tí wọ́n ń bínú wọn lé lórí jùlọ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àǹfààní ayé títí wọn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú hadith ya imam Muslim gbà wá ó ní àlà mọ̀nwálìyà aléyìnwàbí ẹ̀tẹ́tẹ́ ẹ̀gbọ́n mi ẹni tí olórí kan bá jẹ olórí fún fara áwùyà àti ṣẹ́yà ní máa fi ẹ̀tí lá ó wá rí tó ń ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú ìmáṣe ọlọ́run ọba fara áwùyà àti ṣẹ́yà ní máa fi ẹ̀tí lá ó rí tó ń ṣe nǹkan kan nù ìmọ̀ ṣe ọlọ́run ọba fàlìyẹ́kara náà àti ní máa fi ẹtí in tó ń ṣe yẹn fàlìyẹ́kara máa àti ní máa fi ẹtí lá ìtó jẹ́ ẹ̀ṣẹ̀ tí olórí yẹn ń ṣe kó ń kórìíra nǹkan yẹn nínú ọkàn tiẹ̀ wàlá yẹnbi ànàyà tọ́ra kó mọ̀ torí yẹn sọ wípé mo gbà lórí mọ́ ṣé ọ̀rọ̀ mi yẹ ìmáàmù jáde ìmáàmù alábòsí alábòsí ń pa pé kí ni kò lóòfin ọlọ́run ọba bóyá ó máa ń mutí bóyá ó ń ṣe dùnà bóyá ó ń ta tẹ́tẹ́ bóyá ó kọ́lé ọtí kalẹ̀ bóyá ó ń fún wọn lówó tí wọ́n ẹ̀ máa jọ́jọ́ kíjọ́kíjọ́ bóyá ó ń promote rìbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó ṣe pé kí ni òun ṣe omi dé lẹ́yìn sọ́jọ́ àmì kò ṣorí déédé torí pé kí yá àti iṣẹ́ ẹ̀mí máa fi ẹ̀sìn wa ó ń ṣe nǹkan ẹ̀ṣẹ̀ ànábi wá àbáìsì àwọn pàábà olùwà láàrin onífàlíyà karamáyà àti máa fi ẹ̀sìn wa nítorí ṣe tí èèyàn máa pẹ́ṣẹ̀ ẹni kí èèyàn kó ìlà rẹ̀ ṣùgbọ́n wà láyé ìgbé àmì adébí ń tán à kó mọ̀ sọ pé à ṣé wọlé àwọn àgbà lórí irọ́ òkú sí sójọ́ lérò kì í ṣe lórí ṣe èyí ni ẹ fi mọ ìyàtọ̀ láàrin dáwà àwọn àhàlùsọ́nà dáwà àwọn àhàlùsọ́nà tó jẹ̀má àti dáwà àwọn àkọwàlùjì àwọn àhàlùsọ́nà jẹ̀má lọ́dọ̀ ti ti wọn tán bá rí àwọn olórí tí wọ́n ń ṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọ́n ń ṣe lọ́mú pé ọtí kẹ́kẹ́ ni dìnnà ni ọtí múmu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé àwọn fi ń èèyàn ni pé àwọn ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ní torí ẹ̀kan tó pàwọn ọ̀gbà wọn lórí mọ́ wọ́n sì gbà pé lórí àwọn ni ṣùgbọ́n wọn ní tẹ̀lé wọn nínú ìgbẹ́ta ṣe ni àwọn kó ìra táwọn olórí ẹni ṣe wọn ní tẹ̀lé wọn at the same time wọn ní jẹ́ni tó ṣe wípé yóò máa lo iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí àwọn olórí rẹ̀ kó sí láti lè fi mọ ìfáìtì àwọn aráàlú against wọn wọ́n ṣe ló èèyàn rẹ̀ sọ àdíṣì àkọ́kọ́ nìyẹn màgbọ́dì alẹ́ ìwárí ẹni tí èèyàn bá jẹ olórí púpọ̀ra áwẹ̀ àti ṣé àmìmọ́ àtìlẹ̀tìlá ó wá rí tó ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ pàlìyẹ́kàrà àmìmọ́ àtìlẹ̀tìlá ní tó ń ṣe tó jẹ́ ẹ̀ṣẹ̀ kóhun kó ìrà rẹ̀ kó mẹ́nu bẹ̀rẹ̀ bákan náà wọ̀lá yóò di àmì ó má sọ pé mo ò ní tẹ̀lé mọ́ ọ̀rọ̀ wa ò mọ̀sí eléyìí de sàlẹ̀ mọ̀sí nínú kìtàbù ìmáàrà bákan náà ìmáàmù mọ̀sí tún gbà wá náà Muhammad sallallahu alaihi wasallam ni man kariya min amiri shay'an ẹni tó wá fi lè ní ìkórìíra fún kankan lára àmì ìrù rẹ̀ fọ́sí ẹ̀sìn àlẹ́ ìkóṣe sùúrù pẹ̀lú ẹ̀ فإنه ليس أحد من الناس خرج من السلطان شبرا وسين كانت شريفة yóò padà yọ sí olórí àbí yóò mọ bú olórí publicly kó wọn takò wọn publicly shibran ní tí ò ju inch kan lọ àbí fan kan lọ bàmá àtàlẹ́ yìí tó bá wá kú lórí irú nǹkan bẹ́ẹ̀ mata ní tẹ́sẹ̀jà ìyá òkùnkù jàìlíyà ni òkùnkù jàìlíyà tó tábà gbọ́rọ̀ ànábì yé a rí pé ìfọ́pọ̀lọpọ̀ ní ìṣe lóyìn pàtàkì àwọn ilẹ̀ lárúbáwá tó ṣe pé àwọn èèyàn ṣe ẹ olórí àfẹmọ́ o ó ṣẹlẹ̀ ẹ̀ fi fi olórí mọ́ tá a fi bẹ̀rẹ̀ demonstration ẹlòmíràn kí ni ó jẹ ìfọ́mọ́lẹ̀ kò sọ̀nà kò sóní kò ṣe lóyìn kò ṣe lóyìn torí ẹ̀ la fi ń protest torí ẹ̀ ló fi kọ́ lọ lọ torí ẹ̀ la fi yọ̀dá sí eléyìí pákó ìlànà ẹlẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹlòmí ayé ẹ kò ṣe torí pé kò ṣe omi kò ṣọ̀nà ṣùgbọ́n ẹ̀wọ̀ ó tún jí ó ń ta tẹ́tẹ́ ó kọ́ lé aṣẹ́wó ó kọ́ kìíní kan àdìsí àkọ́kọ́ ṣe ó ṣe àdírẹ́sì rẹ̀ fara yá àti ṣẹ́yìn ní ìmọ̀ àti ẹ̀ńtẹ̀gbọ́n fẹ́lẹ́ yẹ ká máa yà ti ní معصية الله ولا ينزعن يدا من طاعة àdìsí àkọ́kọ́ yẹn ti pẹ́ rẹ̀ wọ́n kó ìlà tó ń ṣe àdìsí kejì sọ fún wa ìgbé ẹni tó wá sí tó ṣe pé mọ̀nkálẹ̀ ni àmìrí iṣẹ́ yẹn ẹni tó wá kó ìlà nǹkan lára àmì rẹ̀ ṣàǹbáyìsà kọ́ ti pa aláṣẹ pé kí ni kó kó ìlà nǹkan yẹn mọ̀nkálẹ̀ ni àmìrí iṣẹ́ yẹn ẹni tó bá kórìíra nǹkan kan lára àmì rẹ̀ fàlìyẹ́ bí àlejò ó ṣe sùúrù fàyínà wọlé sọ àmìnà náà ti kárẹ̀ jẹ́ tó dánù ṣe rán bàmá tààrí ìlànà tàbí tẹ́tẹ́ jẹ́ ìrìnà ẹni tó bá fi lè gbógun ti olórí ìlú látara arúgbó kan báyìí ó kú ìlú ìjà ìlú ilé náà bẹ̀rù kìtàbù ìmàrà bákan náà àmì sọ̀gbà sọlọ́ní sọ̀tàkùnú asàrẹ̀tùn ẹ̀ẹ́rì asára tún tí wọ́n ń pè ní asára òun tá ń pè ní favorism kí lárọ́wá sọ wípé lágbájá ó ní asára tàbí nǹkan tó bìlọ́ǹgù sí ẹ̀yìn márùn-ún àbẹ́yìn méjì àbẹ́yìn mẹ́ta òun ní kó lè jókòó lè dípẹ́ kó lè jẹ́ òun nìkan asára nìyẹn ìtẹ́kọ̀ọ́ ní asára ẹ padà rí ìjẹgàba lórí nǹkan ìlú nǹkan tó jẹ́ gbogbo ìlú àwọn olórí yóò padà máa jẹgàba lórí ẹ̀ wọ́n òmúrú tuntun náà ẹ padà rí àwọn nǹkan tara yín kọ́ ọ̀lù àròsọ̀lọ́wọ́ wọ́n yìí òjíṣẹ́ ọlọ́run bàbá sàmúlù náà tí wọ́n ní tẹ̀sán fún wa bàbá bẹ ní àsìkò yẹn kọ́lá tó àdúrà àkọlẹ́rẹ́ àlẹ́ ikú. àǹtọ̀lá abọ́lámi ẹ̀yin ẹ ṣe ojúṣe ti yín wàtẹ̀sí àlùmọ́nà lọ́ọ́lẹ́rì lápọ̀ ẹ̀tọ́ tí ń yẹ káwọn olórí fún yín tí wọ́n fún yín ẹ̀yẹ bèèrè lọ́wọ́ náà ọlọ́run máa bí ó ṣe fún yín lẹ́tọ́ yẹn àti náà àwọn ń gbogbo wọn ó gba àdánù wọn kábọ́ta kájó plátá kábọ́ta kámọ bankanjẹ́ kábọ́ta kámọ dékíyà mímọ́ ṣòfò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so èyí ń sọ fún wa nípa wípé a gbọ́dọ̀ farabalẹ̀ àwọn àìní ti pọ̀ lórí ilé tàbá padà sí kìtàbù ìmára bákan náà kìtàbù àtàkàn kìtàbù ìmára ní sọ̀rọ̀ muslim kìtàbù àkàm nínú sọ Bukhari ààrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsì Umar bin Khattab radiyallahu anhu òun náà ń sọ gẹ́gẹ́ bí al-Imam Ibn Abi Shaybah rahimahullahu ta'ala ṣe gbà wá ó ní ìkan náà àwọn tábì tí orúkọ rẹ̀ jẹ́ Suwayd bin Ghafla Umar wọn sọ fún pé yá Aba Umayya They are Abu Umayyah, that is Suwaid of Abafla. Inni la adrik, ni ilé sọ, ní ìmọ̀, la'alli Allah anfaka ba'da ami hada. Mo lè mọ́ pàdé ẹ lẹ́yìn ọdún mi yìí. Lẹ́yìn ọdún tí mo mẹ́nu ẹ̀ yìí o, èmi àti ẹ̀ mú lè mọ́ pàdé mọ́. Fásmà wà á sí ẹni tó bá ṣe olórí, máa gbọ́rọ̀ sí lẹ́nu, máa tẹ̀lé àṣẹ rẹ̀. Wọ́n منير عليك عبد حبشي مجدع kódà kó ṣe pẹ́ni tí wọ́n fi jẹ olórí fún ẹ ẹ̀rù ethiopia mọ́ni kò qualify ó ṣe máa jẹ́ pé fámìlì wọn ó ṣe páwọn nìkan ni wọ́n ń jẹ́ ó sì nǹkan tí ó ní pé kó máa bá wọn kò tó rẹ̀ wọ́n ìbú nira alẹ́ ìkà abdul habashi mujaddaun mujaddaun bóyá wọ́n ti tún gé lọ́wọ́ ni kò jẹ́ gbàrú àtàrà bóyá ọwọ́ ẹ̀ ti gé àbí ẹsẹ̀ rẹ̀ ló ti gé sẹ́ni tó jẹ́ olóyìn rẹ̀ nìyẹn mo mọ gbọ́rọ̀ sí rẹ̀ nù tẹ̀lé àṣẹ wọ́n wọ́n sọ pé ìgbọ́lábáká tó bá nà ẹ́ fásitì ṣe sùúrù wọ́n yí haramẹ́ká tí ò bá fún ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ fásitì ṣe sùúrù wàyí aráàlá amúra ń dábìlú dínàk ṣùgbọ́n tí olórí wà fẹ́ ṣe nǹkan tó ṣe pé yóò fi gbèsè lọ́wọ́ rẹ̀ ọkú sámọ̀n ọ̀tọ̀ à ìwọ sọ wípé mo ṣe tá àti tẹ̀lé yín mo ṣe tá àti gbọ́rọ̀ sí yín lẹ́nu ṣùgbọ́n wà dáàlì ìdúnà yìí mo pìfẹ́ kí ẹ̀mí mọ́ ìyọ̀tà tí a wù lórí ìlú nítorí tó dùn ẹlẹ́tọ̀ rẹ̀ eléyìí ọ̀rọ̀ al-Khalifa ar-Rashid al-Imam al-Adil Umar bin Khattab radiyallahu anhu olàǹgọ́yì ló ń ṣe wá àfikún suwéj bin Zafra abúkù mẹ́yà nípa wípé ó lè jẹ́ pé ẹsẹ̀ ti gbé arọ́ ní nígbà àwọn ará Nàìjíríà bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sì fi wàhálà lórí olórí wọn tó ṣe wípé wọn ló ti gbàgbà ju ìwé ẹ̀kọ́ kúrò lórí protest lónìí lọ́la àti lẹ́rẹ̀ so kápọ̀npíẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn táwọn ará wọn àwọn èèyàn bọ́ta sí ọ̀rọ̀ lọ́jà ètò jẹ́ pòsíṣàn wọn òun náà ní àyè bàbá Muhammad sallallahu alaihi wasallam bákan náà ọ̀rọ̀ àwọn ẹni ìṣíwájú wa fẹ́lẹ́ ìlú wọn pè ní asalafiya asalafiya òun ni kíkà dúró lórí tí àwọn sálàfù wa tí wọ́n tó lé lórí sọ́tàbáwò ẹ̀sìn ní àtìmọ́ olùkọ́ adé ó dẹ̀ sọ nípa alìmọ́mù jáì oṣù tí ó jẹ́ àtibọ̀tán rẹ̀ wọ́n bó láṣe bá alìmọ́mù jáì bó láṣe bá lò ayé ẹ̀sìn tó sọ fún wa ẹni pánàlúwà Muhammad sọ̀rọ̀ àbálá kò fi wá sínú ìrújú bó ti lè rú kí orí ṣùgbọ́n àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ lónìí ààbò ọ̀rọ̀ àníwọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́rọ̀ àríwọ̀sọ́lá ìtọ́jọwá lónìí fúnra òun náà ní ìtara sábà bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì lọ́wọ́ ẹ̀dẹ́sẹ̀ fi protest mẹ́tẹ̀ eu yọ̀dà mẹ́tẹ̀ fi gbẹ̀mọ̀ èdè sọ lórí ìlú wọn o ní o ṣe o kò o náà kò sọ náà gbogbo gẹ́gẹ́ ilé lẹ́yìn ti sọ̀rọ̀ pa gbogbo nǹkan yìí ẹ̀yìn ẹ̀wọ̀ ó o ń o ó máa ń ṣe dìná ó ń ta só ó ń ṣe alẹ́yìn ti o pa owó lẹ́yìn tó ń sọ yìí náà sọ̀rọ̀ lọ́ àṣàlẹ̀ nítorí afẹ́ gún èké sọ lórí ìlú ànábi ní ilà ń kára òkú fọ̀rọ̀tà wá àbídàbà ìkó ṣe fún wọn ẹ̀yìn dẹ́kun mi ní láì fi kọ̀rọ̀ àná kẹ́yìn gan lè fọwọ́ sọ̀yà ń ọlọ́run pé fún lóye ṣùgbọ́n pẹ̀lú gbogbo yẹn náà ni wípé ẹgbọ̀rọ̀ ní agbára àti yọkúrò bá ní agbára àti yọkúrò tó ṣe pé yọkúrò yóò Islam will encourage you. Wọ́n lànàgbà Muhammad sallallahu alaihi wa sallam kò fi ìgbóṣe gẹ́ǹsì àwọn tí wọ́n ń darí Mẹ́kà nígbà tó ń lọ Mẹ́kà. Rádà ó kúrò nílùú yẹn ó Islam. Oh, ànábì sọ ní ọ̀kan ó ní ìrẹ̀ mẹ́ta àti ahabu abdullahi ìgbàlá àwọn ìdáyà ìwọ ní ilé ọlọ́wọ́n bá ṣe ọlọ́wọ́n bá ní ìfẹ́ sí ọ̀rọ̀ wọ́n ìdáyà ìwọ ní ilé ọlọ́wọ́n bá tí èmi gan fúnra mi nífẹ̀ẹ́ sí lọ láwùlà ànàkàwùmẹ́kì àkọ̀jù mi ní kí má kọ̀rẹ́ṣù tí o bá ṣe pa àwọn ènìyàn rẹ lórí kúrò nù rẹ ìbá ti jáde tí o bá fi ṣe ètò àwọn èèyàn rẹ wọ́n ló ní kúrò nínú rẹ ìbá ti jáde ọ̀rọ̀ anábọ̀ Muhammad sọ̀rọ̀ àtẹ́lá anábí ó bẹ̀rẹ̀ ájúmẹ́jì ẹ̀ kí ló ń ṣe ìlú yìí ìlú gbogbo alájọ ní ìlú bàbá tiwa ipò báyìí wọ́n ní nínú mẹ́kà èèyàn fún olóso pé kí ní kẹ̀kẹ́ kẹmọ́ra wa anábì díẹ̀ sùn sá sọ̀rọ̀ lọ́ lọ síbi tí ó ti rẹ́ ti ṣe àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí mẹ́kà táwọn kèfè ní òde kẹrẹ́sì ṣe ó ní kí wọ́n ṣe ìjìra ibi tí ẹ̀sìn tó mú nǹkan yẹn lédè àwọn tẹ́ṣorí kúkú tẹ́ẹ̀ ṣe ìjìra kúrò ní mẹ́kà ọlọ́ọ̀bá ní ìnàbẹ̀rínà tàwà fáwọn mẹ́láìkà tó bọ́ọ̀lì ní àkúṣì àwọn táwọn mẹ́láìkà gbẹ̀mí wọn lẹ́ni tó ṣe àkúṣì pẹ̀lú ara wọn kọ́ọ̀lù ìmọ̀gúntùn wọ́n ní kí ni pọ́blẹ́mù ti yín tẹ́ẹ̀tì kúrò nílùú àwọn mọ̀láìkà bèèrè lọ kí ní máa kó tó kí ni pọ́blẹ́mù yín tẹ́ẹ̀tì òbí kúrò tẹ́ẹ̀tì ṣe ń jira kọ́ọ̀lù àwọn náà fèsì ó ní náà mú tẹ̀lá àfi ìnàbí àrùn àwọn ọ̀pẹ́ẹ̀tì lórí lẹ́yìn wọ́n tún wálẹ̀ pọ̀ wá ní wọ́n ṣe léyìn wọ́n ṣe léyìn أمر لك وأن تجد ألم تكو أرض الله واسعة فتهاجروا فيها أها بعدنا ذلك يلت شيء مكة سنوى برئيس من مكة إلي لون سواتا ألم تكو أرض الله واسعة شيء لون أبوه فتهاجروا فيها أشي يجرع لدى أشي يجرع فلو أنت أولئك ما واهم جهنم وطأت نظيرهم àwọn tí wọ́n tí màláìka tẹ́gbẹ̀ mi wọn ní situation báyìí jẹ́ ànámọ́lá àtìmọ̀tán wọn àtìmọ̀tán burúkú rẹ̀ yìí ilẹ̀ mùsàlá àfihàn ní ọ̀rọ̀ṣà wọn ní sáà ìwọ̀n lùdẹ́ láyé láyé tẹ̀síwọ̀n الله أن يعفو عنه وكان الله عفوا غفورا afọ àwọn obìnrin àwọn ọkùnrin àwọn ọmọdé tí wọ́n rí ọ̀nà jáde olúùlù wọn rí ọ̀nà tí wọ́n jáde ní kí àwọn dè wọ́n mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tó rí ọ̀nà àbáyọ àti kúrò nílùú wọn yẹ ìlú ìlú bàbá gbogbo wa ni àwọn ẹ̀kọ́ ló ṣe kiri kan mẹ́kà ìlú bàbá àdì sọ̀nà ọ̀rọ̀ àrẹ ìwọ̀sánlá pẹ̀lú gbogbo yẹn ó kúrò nílùú mẹ́kà fún àwọn kèfèrí

tí ó bá ṣe tó yẹ kó ṣe ń bẹ́ẹ̀ ẹnẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ àti bọ̀tà ròyìn rẹ̀ man waliya min ummati shay'an ẹni tó ṣe wípé ó bá ti lè dóun ló ń kọ́ńtrol kan nínú ìjọ mi ọṣà pààrọ̀ ìdí tó wá fún kẹlẹ́ra fún wọn bá ṣùpàrẹ̀ jù چگلو آقایی من عبد یستبعی الله رعية من المسلمين فيموت یموش تیخ وهو و هو بشر لون الا حرم الله عليه الجنة. زي تو داري عن وين تو داري عن مسلمك تشكوي واشام تشكوا تو تولد طوا ورجعت الشيطان كل بعده tó bá kú lórí situation bẹ́ẹ̀ yóò kú lẹ́ni tí ọlọ́run bá tí ó ṣẹ̀gbọ́n náà yóò fún sọ́lọ́run bá ti sọ àti bọ̀tán fún wa ṣùgbọ́n àwa àánì rárá àti káta tẹ́ pẹ̀lú wọn láyé bí oníṣúnà ẹni tí ó ní àpílà gidi kò kó sórú kọ̀ọ̀rọ̀ ẹ̀ kò jẹ́ níyàn ṣe jẹ́ ìkejì wọ́n ṣáàbùn náṣà fi ìbáàdà tó rọ́bì òun ni ọ̀dọ́ tó ṣe pé jíjí tó jí ó jí sí ìbádàtọ̀ ti rí ó jí síbi ìmọ̀sí lọ́wọ́ ọba ni ní jíjí tó jí sáyé ó jí sáyé ẹni tó ń sin ọlọ́wọ́ ọba ṣùgbọ́n owó tààrà lára àwọn èèyàn tí wọ́n mọ̀ ọ̀bẹ lábẹ́ ẹ̀bùn tí ọlọ́wọ́ ọba yẹ́wọ́n lábẹ́ dáàbò ẹ̀là a ń jòkó yìí wọn gbọ́rọ̀ ọlọ́mọ bá káàkiri wọn gbọ́rọ̀ anábọ̀ Muhammad sọlá àtọ́n káàkiri wàláhì lára nǹkan tí òbí dá dúró àwọn kan tó ń gbọ̀gbọ̀ púpọ̀ káàkiri orin làwọn ní gbọ́ káàkiri ìjọ làwọn ní jó fi ní títí tó jí sáyé ó jí sáyé nípa kí ni ìmọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí jí sáyé sí nítorí ṣe nìyẹn àlọ́wà sí àlọ́lẹ́yìn àlọ́lẹ́yìn kò sí bí àwọn tán jókíjọ káàkiri àwọn tán gbọ́pọ̀ kíkọ káàkiri ọ̀rọ̀ ọlọ́run bá lò ń gbọ́ ẹnu yìí ó ń sin ó ń kírun ó ń ka lùkọ́ áàrùn àti bí ẹgbẹ́ lọ́nà àwọn ṣẹ́ dáadáa ò ṣe ṣàbùn mẹ́ṣà àfi ìbàdọ̀kùnlá ọ̀dọ́ tó ṣe wípé ó dàgbà nígbà tí ó dàgbà ó dàgbà lórí ìjọsìn ọlọ́run ọba ni ó dàgbà lórí nǹkan tí ó dà tó ló jẹ́ pé ìkànnì àwọn afẹ́sì àmọ̀gbọ̀n kẹ́yìsì mọ́láàrí rahimahullahu ta'ala lára àwọn afá imam sufyan sauri ó ń sọ ó ní ìlara ìta ṣáàbà awọ̀là máa ń ṣẹ́wó ìgbàtẹ́ bá rí ọ̀dọ́ nígbà tó bá ń dàgbà tó ṣe wípé ó ń dàgbà náà àhàlùsùn nẹ́tì jama'a àwọn àhàlùsùn wọ̀l jama'a àwọn ló ń bá rìn ìjòkó wọn ló ń jòkó kò ń lọ sí jòkó àwọn oníbídíà bákan náà kò ń lọ ìjòkó àwọn ẹlẹ́ṣẹ̀ ìjòkó àwọn onísúnnà ló ń lọ إذا رأيت الشاب أول ما ينشأ مع أهل السنة والجماعة فرجه فمنه ọ̀dọ́ bẹẹ, ẹni yóò kú dáadáa ń parí kọ́lọ́mbà kó mọ́tò sí àtibọ̀tán burúkú bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa torí pé ẹni tó dàgbà nígbà tó jí jíjí rẹ̀ ó jí sí ìmọ̀ tẹ̀lé súnà wọ́n lù súnà ló ń bá rìn àwọn ló ń bá rìn ló ń bá ṣe irú èèyàn bẹ́ẹ̀ kíṣọ̀ tó lè gbà á mú tí wàá lọ yóò ṣe a. díẹ̀ bọ́lá mẹ́rin bọ̀ ṣùgbọ́n ṣe ń pé àwọn oníbíyà ó ń bá wọn rìn àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń bá rìn gbogbo irú ẹ̀yàn bẹ́ẹ̀ ẹni tó dínú sí tó bá sọ wáyé dára àìsàn tó bá wá rí máa rè dídá pẹ̀lú àwọn àfáà ní ìlú èyí ẹni tó tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ ló ń bá káàkiri àwọn onídíjẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń bá rìn tí ẹ bá ń wo ọkùnrin lè rò padà pé ẹni yìí ni aláwọ̀ yóò padà tó padà dà ọkùnrin lè balẹ̀ bẹ́ẹ̀ inú lè ń bò náà àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ̀yìn ó padà dà ṣùgbọ́n kò pọ̀ kò pọ̀ lójú wípé ká tírèyìn àwọn ọmọ wa dáadáa pẹ̀lú tó yẹ ká fi tírèyìn wọn láti rẹ̀ ká fi àwọn ọmọ wa nítorí ká kọ́ wọn ká kọ́ wọn láti rẹ̀ torí wípé ìmọ̀ọ́mù yìí sọ pé fa ìmọ̀ ṣáàbá ọ̀dọ́ tẹ̀ ẹ̀rí yẹn àlàáwọ̀ lè mú ṣe èyí ètò bá dábàá òun náà ni tí ó máa bẹ̀lẹ̀ lórí ọlọ́gbà náà ló sọ̀rọ̀ kan wọ́n ní máa ń ṣàbà àlàṣe ìdín ṣàbà àlùyí èyí wá ṣe pé in tó lo ọ̀dọ́ rẹ̀ nkankan òun ló lo ọ̀dọ́ rẹ̀ fún in tí ó lo ewu rẹ̀ fún náà nìyẹn ẹni tó ń jó káàkiri láti kékeré ó ń mutí láti kékeré ó ń ta láti kékeré ó ń mugbó láti kékeré ó ń ṣẹbọ láti kékeré ètò súnmọ́ ní pé nǹkan tí ó ṣe kú náà nù bọ́lá ọba kó ṣàánú wa àwọn díẹ̀ díẹ̀ àwọn àyípadà ṣùgbọ́n nǹkan tó súnmọ́ òyìnbó fẹ̀rẹ̀ ẹni wọ́n lè bí nípa àwọn oníṣúná láti kékeré rẹ̀ ìwé yẹn bẹ́ẹ̀ ní tó súnmọ́ olùkó ṣe pé tí ó bá kú náà nù ṣùgbọ́n látara wípé ṣe ìtọ́nù sọ pé bàbá ìgbà ti kẹlà owó yẹn náà wọn àjùmáyé mo búra pẹ̀lú gbígbọ́n gbọ́n ẹ̀rọ náà máa sọ gbogbo wọn nù yóò mọ̀ ṣe gbogbo gbìyànjú olóńgbẹ́ta ní díẹ̀ tó ti ń gbópẹ̀ láwọn onísúnnà ẹ̀ẹ́kàn ní pé ṣọ̀tán yóò máa fi sínú ọkàn rẹ̀ wípé lọ́sọ́dọ̀ àwọn yẹn náà nǹkan sọ náà correct àwọn yẹn kàn takò wọn lásán ni wọ́n kàn bínú wọn ni òun náà máa gbàtẹ̀sẹ̀ pẹ̀lú nǹkan yẹn yóò wà ní pé yóò máa bá wọn rìn ibi tó ti ń bá wọn rìn yóò máa kó sínú bí díà ẹlòmíì lè jẹ́ pé kí ibi ẹ̀ṣẹ̀ ni wọ́n pè é sí wọ́n lè sọ fún mi pé àti ẹni fẹ́ tẹ́sì mú lé lójú ẹ àwọn mọ̀lẹ́bí ṣàánú wọn ẹ tó máa ń mú bí tọ́tí mú lóde tó ń ṣe tọ́tí mú tí lẹ̀ ìwé ẹ̀rọ àjòkó sẹ́gbẹ̀ẹ́ ṣe àbùkán òní bá wọn mú sílùwò ṣàbá wọn mú tí wọ́n fẹ́ kẹ́bí dàrú ni tó fẹ́ kí kìíní kan ṣe kìíní kan wọ́n máa kókó yẹn sí lọ́pọ̀lọ́ òun ló bá rí pé ó bá ti jẹ pẹ̀lú ẹ̀ ṣòro ẹ̀rọ àti di ibi tí wọ́n ti mú tí ìwọ̀n òní bá wọn mú wọ́n àti ẹ̀ bá wa mú kẹ́ẹ̀kan kí ní yóò dùn tó wọ́n ṣe ń wo yẹn látara yẹn yóò tún bá ti yẹ òun náà tún mú kẹ́ẹ̀kan tó bá yá yóò di champion níbẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá padà yàyà kúyà kọ́lọ́mbà kó mú ẹni kọ̀ọ̀kan wá dúró látara àwọn èèyàn tó ń bá yìí òun ni wọn sábà máa ń sọ. وني من خفيت علينا بدعته لم تخفى علينا ألفته ẹni tó ṣe wípé àbá mọ̀ dáadáa tẹ àmọ́ ó ń sápamọ́ fún wa ààrí bíbí àlọ́wọ́ rẹ̀ làbàkàlẹ́ náà wọ́n fọ́tò àwọn tó ń bá ṣọ̀ a lè fi dámì ìwé èèyàn tó jẹ́ fún wọn látara àwọn èèyàn tí èèyàn bá rìn wọ́n sọ owó èèyàn tí èèyàn jẹ́ látara àwọn tó ń bá ní ọlọ́pàá tí ẹ̀lẹ́ masoro ìrọ̀lọ́ láàrin tó fi sọ wọ́n ní almaru bí khalili almaru bí khalili èèyàn tó bá tẹ́mọ̀ ẹni tó ń bá ṣọ̀rẹ́ ènìyàn tó rẹ̀ so ìkánú àwọn tí wọ́n compose poems náà sọ ó ní almaru láti sàlẹ̀ for absolute kọ́rin náà فكل قرين بالمقارن يقتدي وفهم قائم orí láti sọ wípé yọ sọ̀rọ̀ pẹ̀ fún mi sọ̀rọ̀ pa ara rẹ̀ fún mi fa aṣèkọrìnà àwọn tó ń bá rìn ìwò wọn tó bá ti mọ wá ọ̀yọ̀ tó ń bá rìn ọkùnrin kan dàgbà lórí súnmọ́ kan dàgbà lórí ìgbésẹ̀ àwọn àlùsúnnà kama bá àwọn àlùsúnnà rìn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní la tusahib illa mu'minan wa la ya'kul ta'amaka illa taqi wọ́n fẹ́ ṣọ̀rẹ́ mọ̀mìnì ni ó mú lọ́rẹ̀ẹ́ débi tí àwọn tí ó máa invite kan wá jọ ń jẹ rẹ̀ ó lọ́nà mo fẹ́ ṣe ìyàwó mo fẹ́ ṣe kìíní àwọn tó jẹ́ àwọn èèyàn gidi ni ó fi sí ìjòkó rẹ̀ torí pé àwọn yìí máa ní ìpalára dáadáa ẹ fún ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n bàtò fẹ́ ṣe náwó àbó fẹ́ ṣe kíní kan tó jẹ́ kan oko gbogbo àwọn èèyàn oko lọ́tí oko ní sìgá oko nígbó oko gbogbo wọn sí ìjòkó kálukú ọ̀wà rẹpìrìsẹ́ǹtì àwọn èèyàn rẹ̀ ń bẹ̀ yìí ọlọ́tí ó rẹpìrìsẹ́ǹtì àwọn ọlọ́tí onígbó rẹpìrìsẹ́ǹtì onígbó onísìgá ó rẹpìsẹ́ǹtì onísìgá oníwọ̀kuwọ̀ ó rẹpìsẹ́ǹtì àwọn oníwọ̀kuwọ̀ ló dẹ̀ kó àwọn èèyàn tiẹ̀ náà wá ta ló pé ló fi ìjòkó ẹ̀jẹ̀ tó máa ń gbà ní ìjòkó yìí onífin bẹ́ẹ̀ láti sọ àyè ìlà ilé wàlàyé àkùtù àrámẹ́kẹ́ ìlà tẹ́kùn ẹni tó mọ bá ń àwọn tó ló ń jẹ àwọn àwọn tí na ní otu túmọ̀ sí a lè fún àwọn èèyàn lóúnjẹ tí wọ́n fi ń ṣe wòye tí wọ́n ṣe olùpáyọ̀ náà ṣùgbọ́n ipe mo ti fi ṣe kìíní special kìíní nípa jẹ́ pé àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ wa ìyá àgbẹ̀lẹ̀ ní àmọ́ ìtakùnmá ọkùnrin máa sọ òkè ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ olùkápáyọ̀ ọlọ́wọ́ wa ọkùnrin máa ẹ̀rọ àbáyé so eléyìí ó pàtàkì pọ̀ so ìjọ lè ká máa bẹ lára àwọn tí ọlọ́wọ́n bá tí ó da ìbòjì rẹ̀ lọ́jọ́ tí òun síbòjì àfi ìbòjì rẹ̀ òjì àlàárà ṣe òun náà ni kéèyàn ní nẹ́ṣà dàtí ìpínlẹ̀ tó ṣe wípé yóò jẹ nẹ́ṣà tó ní fàlàfíà ìpínlẹ̀ tó bá tàwọn ìṣòwádìí sẹ́ni yẹn ọmọ kẹ́ ẹ fi nǹkan báyìí fọ́ yóò lè bí ìdílé lójì oríṣi àwọn nǹkan tí máa ṣìnà lọ́nà pọ̀ lójú ọ̀nà ṣùgbọ́n ọmọ tá a bá rí ṣe pé ó dúró lórí nǹkan bẹ́ẹ̀ alhamdulillah irú ọmọ yẹn tó bá jáde láyé yóò máa bẹ lára àwọn tí wọ́n máa bẹ nínú ojú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá di jọ́ alkiyama wọ́n wà bẹ́ẹ̀ nínú wọn bákan náà wa rajulun qalbu mu'allaqun fil masajid ẹni tó sọ wípé ọkàn rẹ̀ oṣù mọ́ mọ́ṣáláṣí ọkàn rẹ̀ oṣù mọ́ mọ́ṣáláṣí èèyàn gidi ẹni ọlọ́run ọkàn rẹ̀ máa sọ mọ́ṣáláṣí gbogbo ìgbà ọlọ́run subhanahu wa ta'ala ìgbà tó ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn dáadáa أي بيوت أذن الله أن ترفع ويذكر في أسمه ọlọ́run bá ní nínú àwọn ilé ìdàtúkọ̀ àwọn mọ́ṣáláṣí ó ṣe pé ọlọ́run ọba ó pàṣẹ wípé àtúnfà ìdókè máa kọ́ wọ́n yóò sára fi àsúwò kálẹ̀ máa rántí ohun ọlọ́run ọba láwọn méjì ó ní ìsẹ́bí ọlọ́run fi hàn wọ́n ń ṣe àfọ̀mọ́ ọlọ́run ọba ń bẹ̀ rìjálùn àwọn èèyàn kan láàtún ìhìn tìjọ́rọ́tún wàlà bẹ̀rù àǹdíkìrìlá wàlìkọ́ndì sọ́lá pẹ̀lú ìzẹ̀kát yàkàfùnà yàwùn kọ́lá bí absọ́ ọlọ́ni àwọn èèyàn kan wọ́n tó ṣe wípé wọ́n yóò zakat wọ́n máa ṣàfùmọ́ ọlọ́run ọba ń bẹ kí ló fà يخافون يوما تتقلب فيه الأبصار تتقلب فيه القلوب والأبصار wọ́n bẹ̀rù ìyà ọjọ́ kan tó ṣe pé ìdààmú yóò mọ̀ tọ́ ojú àpọ̀ ọ̀rọ̀ ọba tí ó ṣàmúwà. sọ ètò ṣe yí pé ó fẹ́ máa bẹ ní abẹ́ ìbòjú ọlọ́run ọba yóò jẹ́ ní tó ṣe pé yóò dùn ní mọ́ṣáláṣí yóò máa kírun wákàtí márùn-ún yóò gbìyànjú àtúwọ́sàtúwọ́sìlò kò sí kí mọ́ṣáláṣí lòun ti ń kírun ọkàn yóò máa fàwọn mọ́ṣáláṣí gan yóò máa kírun dáadáa ọkàn yóò máa fàwọn mọ́ṣáláṣí ẹ̀lẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wa sallam ló fi ní láàyò hafiz alẹ́ ìkòdó ìgbà nínú èèyàn kan ò ní máa ṣàlùwà ládáadáa nínú mi ní ẹgbẹ́rẹ́ ṣàlùwà láàyè ó fẹ́ ṣe ìjọsìn ọlọ́run ọba kan ó fẹ́ ṣe tẹ̀sílẹ̀ ní ó fẹ́ ṣe zikuru láàní kò fẹ́ kírun ní so ẹ̀sán tó ń bẹ fún àwọn èèyàn báyìí òun náà nìyẹn òun wípé àwọn tí ọkàn wọn sùn mọ́ṣáláṣí gbogbo ọba ọkàn wọn wà mọ́ṣáláṣí torí pé lórí ilẹ̀ ayé anábọ̀ Muhammad sọ̀rọ̀ àtàwọn oníkàmà oníkọ́ ìrùbí kọ́ ilẹ̀ arùbí mọ́ṣáláṣí tó wà ibi tó lóore jù lórí ilẹ̀ ayé oná làwọn mọ́ṣáláṣí ibi tó lóore jù lórí ilẹ̀ ayé òní mọ́ṣáláṣí fáwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run àwọn tó ṣe kí wọ́n máa bẹ ní abẹ́ ìbòjú ọlọ́run ọba ẹ̀ẹ́rì wọn tó ṣe nígbà ọkàn wọn mọ̀ sí mọ́ṣáláṣí gbogbo ọba wọ́n ti kírun zúrì wọ́n ti ṣe kí n pọ́sùn máa retí èsù ìmọ̀ àtọ̀ wọ́n ti kírun mágírì wọ́n ti máa retí ìrìn ìṣáà gbogbo ọgbà mọ́ṣáláṣí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí rọ́ṣùn ọkùnrin tó ṣe pé kí ni ọkàn rẹ̀ ó jẹ́ nǹkan tí ó so mọ́ mọ́ṣáláṣí rọ́ṣùn kọ́ńtù mọ̀hánlẹ́kùn ìmọ̀ṣáláṣí lára wọn ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه قول يا ليس شريك تحابا في الله ونفي على من تريد الله ìṣẹ́mà rẹ̀ ìfẹ́ ọlọ́mọba ló pa wọ́n pọ̀ ló sùn wọ́n pọ̀ pàtàkọ́rọ̀ pa àyè ìfẹ́ ọlọ́mọba náà náà ló ti lọ jáde láyé lórí ìgbàtẹ́lẹ̀ ìjáde láyé ìfẹ́ ọlọ́mọba yẹn ló mẹ́ra ní ìgbàtí kejì jáde láyé ìfẹ́ ọlọ́mọba náà ní ó ń bẹ láàrin àwọn méjèèjì ọ̀pọ̀lọpọ̀ wa lónìí a ti fi àwọn èèyàn kan ìfẹ́ tá a ti fi àwọn èèyàn kan ẹlòmí lè jẹ́ torí kó jẹ́ ìyàwó wa ẹlòmí ó lè jẹ́ torí kó jẹ́ ọmọ wa ẹlòmí ó lè jẹ́ torí pé bàbá wa ẹlòmí ó lè jẹ́ torí pé aládùúgbò wa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfẹ́ yìí ìfẹ́ tí kò sí nǹkan tó burú bẹ̀rẹ̀ a ní fẹ́ kan torí kó jẹ́ bàbá wa nítorí kó jẹ́ ìyá wa nítorí kó jẹ́ aládùúgbò wa nítorí pé ó jẹ́ ọmọ wa ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ìfẹ́ gidi òun ìfẹ́ tó ṣe bá a ní sí yàn torí ìtọ́lọ́ ẹni tó bá ní ìfẹ́ yàn torí ìtọ́lọ́ ẹni tó nífẹ̀ nítorí ìtọ́lọ́ tẹ́ni ìyẹn bá ń mọ́ ti ọ̀rọ̀ ọlọ́run ìfẹ́ rẹ̀ ó máa lékún ní ọkàn rẹ̀ ìfẹ́ rẹ̀ yóò máa lékún ní ọkàn rẹ̀ ẹni tó lóun nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́run tí ẹni yẹn bá ń jìnà sí ọ̀rọ̀ ọlọ́run ìfẹ́ yẹn wọ̀ dípò ní ọkàn rẹ̀ ìfẹ́ tá ń pè ní yẹn nífẹ̀ẹ́ yẹn torí tọ́lọ́run yẹn ẹni tó ṣe pé à ń nífẹ̀ẹ́ rẹ̀ nítorí parí kó dúró déédéé ìgbàtà àrípẹ́ kò dúró déédéé mọ́ àrípẹ́ àwọn nǹkan dídí àwọn ṣe ní àbárípẹ́ àwọn nǹkan ẹ̀ṣẹ̀ ló rọ́ sí sí káwá sọ wípé ìfẹ́ rẹ̀ ṣì ń bẹ ní ọkàn wa bó ṣe ń bẹ ينخلل في الإيمان defect ìmánì ẹni ẹni defect nínú ìmánì ni ó mú ẹ nífẹ̀ẹ́ èèyàn kan tí ìfẹ́ tó rí sí oríṣi ìlú bó ṣe wà bẹ́ẹ̀ lẹ́nu ìyẹn ti ń jò níbi nǹkan ẹ̀sìn bí àwọn èrò rẹ́gúlà dáadáa mọ́ bóyá bíbíà ló ń ṣe bí òun ò ṣe rẹ́gúlà yẹn ó yẹ kí ìfẹ́ rẹ̀ kó mọ dúrọ́pù mọ́ ọ̀kẹ́ fine òun máa ṣe gbìyànjú àti kọ̀rẹ́tì ẹ̀ wọ́n ìfẹ́ rẹ̀ gbọ́dọ̀ mọ́ dúrọ́pù mú ọ̀kẹ́ ẹni yẹn bí akọ̀yìn náfìlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún wá yẹn náfìlà ń sùn ìfẹ́ rẹ̀ ó máa lékún mú ọ̀kan rẹ̀ torí pé ẹni yẹn o rẹ̀ ń torí tọ́lọ́run ìyẹn gẹ́gẹ́ ni wọ́n ń pè ní kíni ìmánu làdàgbà Muhammad sallallahu alaihi wa sallam oníṣọ̀lá fún nǹkan mẹ́ta máa kún náà fi yìí man كن فيه ẹni tí nǹkan mẹ́ta yìí máa ń bẹ lára rẹ̀ na halawata iman yóò máa rí àbùn imani àyẹ̀kúnlọ lọ́hùn wà rọ̀sùlù àhábà ìrẹ́jì nínú àti wàhùnmá ó ní fi ọba àti òjíṣẹ́ rẹ̀ ju ẹni ọ̀dà ju bà bẹ́ẹ̀ lọ ju yẹ́ lọ sọ́wọ́n ní tọ́lọ̀ ń sọ yóò gbé ọlá fún ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ànẹ́bì lórí ọ̀rọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ẹ̀lẹ́bìbì sọ ipé láyé mi àdúkù hàtà àkúnà àhábà ilé yìí ní wàlìdì yìí wàwàlàdì yìí wọ́n náà jẹ́ àmàlẹ́ tí máa ní èèyàn kan ní yóò tí ilé ìgbádùn dáadáa àti kó ṣe pé kí wọ́n nífẹ̀ẹ́ mi ju bàbá tó bí lọ́mọ lọ́mọ ó nífẹ̀ẹ́ mi ju ìyá rẹ̀ lọ ó nífẹ̀ẹ́ mi ju ọmọ ẹ lọ ó nífẹ̀ẹ́ mi ju gbogbo èèyàn lọ. sọ ayẹkùn Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa lillah bíkà lóyún kó nífẹ̀ẹ́ yẹn kan ìfẹ́ rẹ̀ ní torí pé orí tọ́lọ́ọ̀nù orí tọ́lọ́ọ̀nù àtọ̀kùn akẹ́yẹ̀mọ nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ nítorí kó jẹ́ ìyàwó bá láìsí ìyẹn máa nífẹ̀ẹ́ ọmọ nítorí kó jẹ́ ọmọ bá láìsí ìyẹn máa nífẹ̀ẹ́ òbí nítorí kó jẹ́ òbí ìyẹn nífẹ̀ẹ́ aládùúgbò nítorí kó jẹ́ aládùúgbò ṣùgbọ́n ìfẹ́ yẹn jẹ́ kó jẹ́ torí ìtọ́lọ́run báwo la sọ pé torí ìtọ́lọ́run ni onípípàtà bá rí wípé òbí wa ń kó wa lọ síbi ìtakò àṣẹ ọlọ́run àní tẹ̀lóbi wa ìfẹ́ tá a ní tó jẹ́ ìfẹ́ bàbá sọ́nà yẹn a ṣe kí ni a ti fẹ́ bẹ̀ kan torí pé ìfẹ́ yẹn ó ti fẹ́ mú wa kọ lu àṣẹ ọlọ́run ìfẹ́ tá a ní síyàwó wa torí pé ìyàwó wa tá ń bá láṣepọ̀ ni a ti sí ẹgbẹ́ kan tí àwa bá ń tù wá lọ síbi tátakò àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ni ọmọ wa náà in fact àwọn oúnjẹ tá a jẹ oúnjẹ tó bá ń jẹ tí ó mú ẹgbẹ́ sí náà kó ṣe kó rọra kó jẹ ẹgbẹ́ fún eléyìí wọ́n pẹ̀lú kí alhubbu fillah alhubbu fillah kí a ní sẹ́yìn tó ìtọ́lọ́ rajulani tahabba fillah èèyàn méjì wọ́n ti fi ara wọn tó ìtọ́lọ́ ọ̀rọ̀ ìsìn ló pa wọ́n pọ̀ tẹ́lẹ̀ ìbá ti rí rẹ̀ ṣàmọ́ ń dùn ní àṣàlá ọmọ ìyá mi yìí á ah, kò sì lọ síwájú ìdàgbàsókè tó bá àwọn ọmọ ìlú tún ṣe ń sìn á ọmọ ìyá mi ìjọba bá ìlú tún ṣe ní súnmọ́ ní sìn á alhamdulillah bó ṣe ń rí ìlú rẹ̀ ó mọ̀ sí. sọ àwọn méjèèjì ní ìgbà tí wọ́n ti láyé ìfẹ́ yìí torí ìtọ́lọ́ ìgbà tẹ́lẹ̀ yìí kú nítorí ìtọ́lọ́ náà ni wọ́n ṣe wà wọ́n á jẹ́ kí àwọn ìfẹ́ ẹ aládùúgbò mi ní ọ̀rẹ́ mi ní kó tún wọn lójú ní gbogbo máa àfẹ́tì ọlọ́wọ́n wa ká nífẹ̀ẹ́ aládùúgbò wa nítorí tọ́lọ́n ní ẹgbẹ́gbẹ́ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ọmọ rẹ nítorí tọ́lọ́n ní ẹgbẹ́gbẹ́ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ bàbá rẹ nítorí tọ́lọ́n ní ẹgbẹ́gbẹ́ nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ìyá rẹ nítorí tọ́lọ́n ní ẹgbẹ́gbẹ́ nífẹ̀ẹ́ ṣùgbọ́n ká nífẹ̀ẹ́ wọn nítorí àǹfààní táǹlígbà lọ́wọ́ wọn ìyàwó torí kó ń bá aláṣepọ̀ ọkọ torí wípé kí ni ẹjọ́ ń bára ilé àṣepọ̀ ló fi nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ torí kó ń rí nǹkan gbà lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá nítorí kó ń rí nǹkan gbà lọ́wọ́ ọmọ rẹ̀ àwọn ìfẹ́yẹ̀ ìfẹ́ tí ò fi bẹ́ẹ̀ ìjòkó sí ìfẹ́ àdámọ́ yìí ṣùgbọ́n ìfẹ́ ọlọ́run ọba ó gbọ́dọ̀ lékè ká nífẹ̀ẹ́ ní nítorí tọ́lọ́run so eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni. bákan náà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ti ń wọ́rọ́ṣù àti arákùnrin kan tó ṣe wípé dàátì wọ́rọ́ṣù

ó wá ń sọ fún obìnrin yìí pé ìní àbáfòwà èmi ń pààyàn ọlọ́wọ́n bá eléyìí nǹkan tó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti ṣe obìnrin tó ní ẹwà ó tún ní ipò ó lówó ó wá pè wá ipò òun fẹ́ ká bá òun ṣe ra nù eléyìí èèyàn tí ó borí bọ́ ń bẹ́ẹ̀ ẹni tí ọlọ́wọ́n bá ṣàánú yìí àwọn tó máa ń mórí bọ́m̀bì irú nǹkan báyìí àwọn tí ó mọ abẹ ní abẹ bùjì ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ọjọ́ tí omi sí lòdì àyàfi bùjì àlàárà ṣe ọlọ́run ọba. sábàbọ̀ kéèsì àbẹ́mi Yusuf alayhi salatu wassalam àátùmú rí ẹ̀pọ̀ ilé ìkárì pọ̀ dáadáa. àbẹ́mi Yusuf alayhi salatu wassalam ẹni tó pè é ẹni tó ní ìkòyí ìyàwó mínísítà ló pè é pé kó bá òun ní àṣepọ̀ wọ́n bá lẹ pátí àbọ̀ ó tún tilẹ̀kùn ó tilẹ̀kùn ó tu aṣọ lára rẹ̀ wọ́n kọ́ ọ́ lọ́tà ó tu aṣọ tó ti yá so obìnrin yìí ni ẹlẹ́wà ni onípò ó tún tilẹ̀kùn ó tún bọ́ aṣọ lára sọ́gbọ́n lèyìn òṣèlú fọ́ọ̀lù fúrú kan báyìí ṣùgbọ́n ọkùnrin tó ṣe kó bá ẹ̀rù situation báyìí àbí tí ó tó tí obìnrin fi dìnà lọ bí obìnrin tó ti lọ́kọ ní àbí obìnrin tí ó ti lọ́kọ obìnrin ní ìgbẹ́ ní ọkọ yóò máa wù ú kó ṣe pé ọkùnrin ọlọ́kùnrin ní kò bá wọn láṣepọ̀ bí a kò ní kó lówó lọ́wọ́ yá torí kó lẹ́wà yá torí kó nípò kan yóò wọ kó máa báwọn láṣepọ̀ tó ń gbójẹ́ pé kí ni o ní ọ̀kan lé bẹ́ẹ̀ lóbìnrin ní iná kò lọ́kan lé ṣùgbọ́n yóò wọ wípé kí wọ́n yẹ̀ bẹ́ẹ̀ kó báwọn láṣepọ̀ kí ọkùnrin yẹn wá sọ wípé èmi àfọ àfọlá èmi ń páyọ ọlọ́mọ ọba wàláyé nǹkan tí omi àbára ìwọ àwọn èèyàn tá ń bẹ nínú kàtíkìrì báyìí lára àwọn tó ṣe pé ọlọ́mọba tí ó máa fi bòjì rẹ̀ bò ní ọjọ́ tí ó ti sí bòjì ẹ̀ àti bòjì àlàárà ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه bákan ni ẹgbẹ́ ṣe pé ó ṣe ìtọ́rẹ àánú ìtọ́rẹ àánú rẹ̀ kò ń fi hàn sáwọn èèyàn káàpì tọrẹ àánú tá a bá ṣe lórí àzàkà ni káàpì yàn síta ń gbà míì kò sí ìkà tó burú bẹ́ẹ̀ pàtàkì jùlọ tó bá ṣe pé alẹ́ àní ẹ̀ dáadáa pẹ̀lú ẹ̀ adúgbò fi encourage àwọn èèyàn ní káwọn náà lè nà ọlọ́wọ́ sọ pé ìtúbùrú sọ̀nà kan pẹ̀lú màrí pẹ̀lú ẹ̀má wọ́n ń tó kọ́ ọ̀rọ̀ tó túrọ̀ ń tó kọ́ ọ̀rọ̀ tó wọ́n sẹ́yìn ọlọ́run tẹ́ ẹ bá fi zàkà yín tọ́ra kàtẹ́ ìṣe tẹ́ bá ṣe tán àtúntà ó o nǹkan tó burú bẹ̀ tí ó bá ti fi ṣe ló kárí ní lọ́dọ̀ fi ṣe wọ́n tó fún wa ṣùgbọ́n tẹ́ ẹ bá pa á mọ́ eléyìí ní tí ó fi lórí jù ló jẹ́ pé àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ó ní sọ́dọ̀kọ̀ tó sọ́dọ̀ kéèyàn máa ṣe ìtọ́yà àánú fún àwọn èèyàn láti jẹ́kẹ́ lómi mọ̀ sí i onítútù ọ̀gádàbà rọ̀bì ìmọ̀ pa iná ìlú ọlọ́wọ́ bá mi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìwọ̀n tí wọ́n máa ń gbìyànjú láti ṣe ìtọ́ra ní táwọn ìwé mọ́ ìtàkátà máa ń sọ wọ́n ní sáwọ́dí ó ní àfáà kan àbí èèyàn kan tó ṣe wípé ó máa ń gbé oúnjẹ bí àpò oúnjẹ yóò lọ gbé sí ẹnu ọ̀nà àwọn aláìní kan tó bá ti fẹ́ ṣe yóò jí lọ níbi ọwọ́ òru ìgbà táwọn yóò bá fi jí wọ́n bá ti fẹ́ wọ́n ti gbé àpò ráìsì àpò òróró ti gbé sẹ́nu ọ̀nà wọn. wọ́n lè kó pé eléyìí ẹni tó wá ṣe kiri ó wá fi ṣe ìtọ́jú kan yìí ló wà lọ ń ibi wọ́n tí wọ́n ń ṣe èèyàn kan wá kà lóru pípé ẹni tó ń gbé kìíní yìí sí àwọn ẹni wọ̀nyí ni òun ló padà wá sọ fún wọn pípé èèyàn báyìí ìgbà tí àfáà yìí tí ẹni tá ń sọ yìí tí ojú ọmọ àtẹni tí ó padà lọ ṣòfófó tí ojú wọn ṣe mẹ́rin inú àfáà yìí bàjẹ́ ìkànnì àwọn àfáà tó lórúkọ ni tí mi ò forúkọ wò láṣìírí òun lẹni tó ń ṣiṣẹ́ yìí ṣùgbọ́n àwọn ará àdúgbò mọ̀ pé òun ló ń ṣe nǹkan yẹn kò lè fẹ́ ká mọ̀ pé òun nìyí ṣùgbọ́n ẹlòmíì lónìí tó bá lòun ṣe ìtọ́jú àánú fún ìrìn àárín ẹ tí ànáàsì yìí tí mo fi kalẹ̀ tó ń kó fẹ́ fi ṣe ṣòwò fún un náà nígbà míì èèyàn lè ṣe ìtọ́jú àánú tí ó hàn síta torí kó fẹ́ fi ẹ̀kọ́ lè jọ̀rọ̀ ní kẹ́tùmọ́ òun lọ eléyìí kò sí nǹkan tó ronú bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ́pẹ́ àníyàn kárí ni lè fi ṣe ìrọ̀ ènìyàn tó bá ti rí o ti gbà ládàá ètò ṣe nítorí torí ẹ̀ ìnáwó náà nìyẹn wọ́n lè ti o ti tán sílẹ̀ náà nìyẹn so ìwé tó ń ṣe àwọn àti ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá ṣe pé nǹkan tí kò yẹ kí a ti ṣe kárí ni òun ni tí o fi ṣe kárí ni so ní ìparí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oníwàwájú zakara la àfáàlì ń tọ́fà àbọ̀ àìnà ẹni kejì nínú àwọn méje tánàbí ọ̀rọ̀ sọ̀rọ̀ wọn àwọn ni ẹni tó ṣe wípé tó bá dáwà lórí nìkan ó máa ń sunkún zakara la àfáàlì wọn rántí ọlọ́mọba lórí nìkan wọn rántí ọlọ́mọba ó dá lè máa bà lójú ẹ̀ ẹkún sincerity ò ń ṣe owó ẹkún tó ṣe wípé àwọn mímọ ń sun nígbà tí èèyàn bá kú fún wọn wọ́n ti máa bọ̀ lọ́nà tí wọ́n máa rojọ́ kódà wọ́n lè máa sọ̀rọ̀ ọjà táwọn tó ta ó wá kù díẹ̀ kan wọlé ẹni tó fọṣẹ́ ni wọ́n máa bu ẹkún eléyìí ẹkún àbòsí ẹkún òfò ni torí pé ẹkún tí ó tún fẹ́ kó bẹ́ẹ̀ ni tí ọ̀fọ̀ ṣe nù bóyá yẹn ti sunkún sunkún sunkún ó ti rẹ̀ ó ti fẹ́ di nǹkan ní àwọn náà bá tún wọlé wá tún bẹ̀rẹ̀ ẹkún òun náà bá tún fẹ́ ni wọn tẹ́ẹ̀tì yẹn lọ tẹ́ẹ̀tì ló ti wá àwọn ló tún wọ ẹkún yóò tún bá wọn sunkún àwọn yóò tún rà tó bá yá ara gbogbo bí ènìyàn sáré látara pé kí ni ó ti sunkún sunkún sunkún ewé ẹkún yìí kọ́lá ń sọ ṣùgbọ́n ẹjọ́ ikú nìkan dá wa kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó kàn rẹ̀ sí ní sunkún ni kí ló máa mú ẹ sunkún ṣó sunkún torí pé bísẹ́ẹ̀sì rẹ̀ kò lọ mọ́ ṣó sunkún torí pé èèyàn kú fún ni rárá lákàrọ̀ wá ó rántí ọlọ́wọ́n ọba ó rántí ọlọ́wọ́n ọba ó rántí àwọn ẹ̀ṣẹ̀ tó ti kó sí ó rántí ọlọ́wọ́n ọba àpáàtọ̀ àìná wọ́n rẹ̀ sí ní ìdánilójú irú àwọn èèyàn tó bá nínú quality àwọn tí ọlọ́mọ bá tí ó fi sí abẹ́ ìbòjì rẹ̀ tó bá dúdú ọgbọ̀n ìgbà tí a máa ní. ní ọjọ́ tí o fi sí bòjì láti bòjì ọlọ́run ọ̀sùn ara owó ọ̀tá rẹ̀. torí náà a gbọ́dọ̀ mọ ṣẹ́ẹ̀kì ara wa ní gbogbo ìgbà. má ṣe káwọn èèyàn yìnyín rẹ̀ kan fi yíyìn pàtì ẹgbẹ́ wọ́n kan fún ẹ jòkó kó o mọ ohun tó ṣe kó ló kù sí. ó yẹ kó o fàtúnṣe nínú ìgbésí ayé ara àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ wo ló ń lu ẹnu ẹ̀ tó yẹ kó ti fi lẹ̀ àwọn kan wo làwọn èèyàn fi ń yẹ tí wọn náà mọ̀ pé kí ni nǹkan mi ò ní ronú fún rẹ láti lè fi àkíyèsí ara ẹ̀ padà láti lè fi túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run wa láti lè sunkún lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba so eléyìí lára àwọn qualities tí èèyàn fi jẹ́ lára àwọn tí ọlọ́run ọba dà ojú ẹlòmíì yóò ní gbogbo pọ́lítì pàkàkàn lè ẹlòmí ò ní méjì ń bẹ ẹlòmí ò lẹ́yọ ọ̀kan ẹlòmí ò ní mẹ́wàá àlọ́ ní mẹ́ta ẹlòmí ò ní mẹ́rin ìgbà ẹlòmí lè ní kọjá àwọn pọ́lítì sí àkàyè náà tó agbọ́dọ̀ mọ́ ṣe gbìyànjú láti wọ́n pé nǹkan tí a ń wa Muhammad sallallahu alaihi wa sallam tí ó ṣe wá lójú kòkòrò lọ síbẹ̀ ìpè àwọn kan wọ̀nyí à ń gbìyànjú àti ṣe wà tẹ̀ra wa léṣe pẹ̀lú rẹ̀. حمد الله سبحانه وتعالى كتاب رسول الله وكتبه من فوقها وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين orúkọ fún àwọn káàkiri tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ àbẹ̀lọ́ tí wọ́n ti ń mú ọ̀rọ̀ náà sí ọlọ́run àlékún títọ́ náà àlékún látàrí tí ọlọ́run tó bá ṣe fún wa náà láì ní gba ara wa ní àsìkò àwọn ìbéèrè ó ti wà ń bẹ̀rẹ̀ pẹ́pẹ́ ẹjọ́ àwọn bàbá bàbá ìtẹ̀bílé ma so nítorí ètò yìí àwọn ilé tí wa dáàrò ló wàlẹ̀ ìkàm àti mọ́ṣáláṣí wa ọlá pápíà ní látara ọkọ sí aya àti jẹ́ orílẹ̀-èdè ó jẹ́ alhadu pé kí láti ara ọkọ sí aya ọmọ sí bàbá bàbá sí ọmọ. ẹni tó jẹ́ bàbá àti ẹni tí ó jẹ́ ọmọ àti ẹni tí ó jẹ́ ìyàwó kálukú wa náà ni agbọ̀rọ̀ fi àlàáfù láti gbọ́ra wa ni bàbá ó fi áàpù bá àwọn ọmọ rẹ̀ ni. pé ó bí ọmọ bí méjì ló ṣe dédé láàrin wọn àlàáfù pàtó ó ṣe dédé ìkẹtí ẹ̀sìn kò pa aláṣẹ bákan náà ẹni tí ó níyàwó méjì mẹ́ta bẹ́ẹ̀ yóò ṣe dédé láàrin àwọn ìyàwó rẹ̀ so déédéé nǹkan tí ẹ̀sìn pa wá láṣẹ so ẹ̀sìn wa ẹ̀sìn déédéé kódà ọkọ tó níyàwó kan kó ló ṣe tí ọlọ́run ọba tó pa aláṣẹ déédéé ìyàwó tó ṣe pé ọkọ kan náà ni ó yẹ kó ń ọkọ ìlú ọ̀kan tó níyẹn bá fún ọkọ yẹn déédéé náà torí pé nǹkan tí ọlọ́run bá pa òun náà ní di déédéé tó jẹ́ déédéé òun nìkan tí ó jẹ́ déédéé sọ tó ṣe pé tá a bá lò ó òun là á fi tún alámọ̀rí ara wa ṣe sọ kò jẹ́ bí yẹn khairan. In the third category, a nínú àwọn category ẹlẹ́ẹ̀kẹta tí àwọn tí wọ́n sọ pé wọ́n máa bẹ lábẹ́ ìbòjì níjọ́ tí ò ní sí ìbòjì a ní ṣé àwọn obìnrin náà wà ń bẹ̀ then wọ́n tó bẹ̀rẹ̀ pé nínú àwọn kàtígórì ẹlẹ́ẹ̀karùn-ún ǹjẹ́ obìnrin tí ọkùnrin náà pè pé kó wá bá ń kí ó ṣe tí òun náà kọ̀ nípò òun ṣe tí òun náà bọ́ sínú kàtígórì eléyìí then finally wọ́n ní ṣóbìnrin tí ò ní yìgì ṣó lè ṣokó na àwọn ìròyìn yìí tí ọkà fún wa ìmìnà ìgbẹ́ tó ṣe pé ó kó àwọn obìnrin so obìnrin tó fi ìlọ́kúlọ lọ tó ṣe pé òun ló gbà eléyìí náà yóò kù sínú ìṣà àlọ́ obìnrin tó fi ìlọ́kúlọ lọ tí ó gbà òun ló kù sí inú rẹ̀ ìṣà àlọ́ náà obìnrin tó ń lọ mọ́ṣáláṣí láti ìròyìn bẹ́ẹ̀ náà yóò kó síbẹ̀ inṣàlá so ìrùn tó dẹ̀ ń kí náà ara ẹ̀ náà ni torí pé tí ò bá lọ mọ́ṣáláṣí tó gbóńlé láti kí wákàtí máa pàrà àwọn ẹ̀ náà so ó ń tẹ̀lé àṣẹ ọlọ́run bá ní lẹ́gbẹ̀ẹ́ pé ọkùnrin tó ń lọ mọ́ṣáláṣí òun náà tẹ̀lé àṣẹ ọlọ́run bá ní so ẹni tí ó ń lọ sí mọ́ṣáláṣí nínú àwọn obìnrin tó bá múra bó ṣe kó múra tí ó pé àwọn mọ́jẹ̀mú tó yẹ kí obìnrin pé nígbà tó bá ń jáde lórí ẹ̀ ìṣọ́lá ìlú obìnrin bẹ́ẹ̀ náà ló máa bẹ̀ ní ibẹ̀ obìnrin tí ò ní ìgbìn lórí ṣe yóò ṣe okó na kí nǹkan tá a gbà lérò pẹ̀lú okó ó lè kó nǹkan méjì sínú الإحداث والعدة الإحداث òun ni kí obìnrin kó má múra ní ìmúra tí ó pe ọkùnrin sí ọ̀dọ̀ rẹ̀ ilé wọn pè ní al-ihdat kí obìnrin kó má wọ àwọn aṣọ tí ó wà attractive kò ní létí ó kò ní lo iye ẹ̀rìngà tí ó gbá wọn kan tí ó wà attractive àwọn ọkùnrin sí kí ló fà òfin nílò àwọn nǹkan wọ̀nyí òun ni pé ó ń ṣe ìdà lọ́wọ́ kí là ń pè ní ìdà òun náà ni àsìkò tí ọlọ́run ọba pa àwọn obìnrin tí ọkọ wọn kú láṣẹ ipe kan fi ṣe sùúrù náà òun náà ni oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tó bá ti pé olóyún ni títí òun èbí oyún rẹ̀ àsìkò yẹn obìnrin gbọ́dọ̀ ṣe sùúrù kó mọ́ lọ́kọ mi obìnrin tí ó wà ṣe sùúrù tí wọ́n kó mọ́ lọ́kọ mi kí wá ní ó ń wọ àwọn nǹkan tó ń wọ̀ fún tó ṣe pé ó wọ yẹ́rìn jù ó wọ gbogbo ẹ̀ ó ṣe eléyìí ta ló ń ṣe fún ọkọ tí ó ṣe fún tẹ́sí ní kó múra fún ọkọ tí kú wọ́n lè sọ pé kò gbọ́dọ̀ tí ì ní ọkọ mi so tó máa ń ṣe definitely ó ti ń pe àwọn ọkùnrin mi sí rẹ̀ sọlẹ́ yìí wọ́n ń pè ní ihtaj oní kí obìnrin kó mọ̀ múra ní ìmúra tí ó pe ọkùnrin nítorí kó ń ṣe ìdà lọ́wọ́ torí kó ń ṣe ìdà lọ́wọ́ tóbi tí ò ní nídìí àti wọn fẹ́ra bó ṣe kán fẹ́ra wọn ọkùnrin tó bá aláṣepọ̀ ó wá kú ṣé olóbìnrin bẹ́ẹ̀ ṣé olóṣèlú tí a mọ̀ sí ihtaj kò sí ihtaj fún tí yóò ṣe ẹ̀dá ẹ̀dá tá a sọ dàbí ẹ̀dá bu oní oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá kò sí fún ṣé yóò ṣe ẹ̀dá yóò ṣe ẹ̀dá ẹ̀dá wo ló máa ṣe ẹ̀dá tó ń fẹ́ ṣe òun náà tó ní àlìsèbáà káyọ̀ fi mọ̀ pé wọ́n bọ̀ ẹ̀ fíì láti sọkùnrin tó bá aláṣepọ̀ kò fi nǹkan sínú rẹ̀ kó tó di pé wọ́n túká ṣeré ni wọ́n pè ní alìsibra so irú yẹn wọ́n á ní kó kàn ṣe nǹkan oṣù ẹyọ kan ó ṣe nǹkan oṣù ẹyọ kan so kó tó di pé yóò lóyún ọ̀pọ̀ mi kárẹ́ mọ̀ pé kí ń lò ẹ̀ fún yìí so wọ́n là wà. Jazakumullahu khairan. Oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ ìná ṣiṣẹ́ ní custom pàápàá jùlọ particular ní situation Nigeria wa èsì ìyá lè máa ṣiṣẹ́ lọ́dà custom. Now, náà nínú ìròyìn méje tí ó bẹ fún àwọn tí ó máa bẹ ní abẹ́ ìbòjì ẹni tí ẹ bá pàdánù kan rẹ̀ yóò fèlè kan pọ̀ tó bọ́ sáwọn míì ṣé o náà ó yìí ní àǹfààní láti máa bẹ lábẹ́ ìbòjì àwa ní ìjọsìn ìṣáàlá yóò ní àǹfààní rẹ̀ lópin ìgbà tí o bá ń ṣe pé o jẹ́ kéfèèrè lópin ìgbà tó bá ti ní kúọ́lìtì yẹn yóò ní àǹfààní rẹ̀ ẹni tí àwọn kúọ́lìtì sàkàtàlẹ̀ bá bẹ̀ pé ní ara ti tiẹ̀ yóò tún jẹ́ kí ni àgbéga fóun sí i yóò fi jẹ́ àgbéga fún oṣù ẹni tó wá ní quality kan bẹ́ẹ̀ inṣàlá yóò gba ilé ìwájú ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá dúró ní ìgbà kìyàmù náà ìbéèrè ẹlẹ́ alákọ̀ọ́kọ́ ìwọ̀n ṣiṣẹ́ custom kí ni nǹkan tí àwọn custom ń ṣe orí tó wọ́n wo àwọn ètò ń wọlé tó ń wọnú ìlú ní àwọn ẹrù àbí àwọn ọjà so wọ́n impose taxi lórí àwọn ọjà míì ìní wọ́n á sì di àwọn ọjà míì pípé ọjà yìí àbí ẹrù yìí ó tako òfin ìlú èyí tó bófin ìlú mu wọ́n ní wọ́n á san owó lórí ẹ̀ ní owó kọ́sọ̀mù tí wọ́n ń san àwọn àfáà wọ́n wò ní wo wípé kìíní kan tí wọ́n pè ní alimak ó fẹ́ fara jọ nǹkan tí àwọn kọ́sọ̀mù tí wọ́n ṣe kí pè ní alimak mas o kan fi ipá gba owó lọ́wọ́ èèyàn kan fi ipá gba owó lọ́wọ́ èèyàn láì ń ṣe wípé wọ́n rẹ́ńdà sábìsì kan fún yàn nísì mò ń gbé ẹrù bọ̀ wá sínú ìlú wọn ni mo gbọ́dọ̀ san iye owó kan owó kíni so owó kíni owó tá ń béèrè tó gbọ́dọ̀ san tó sábìsì wo ni wọ́n rẹ́ńdà làwọn àbá ti sọ wípé ojú ọmọ ní ti àmì sí mọ́ bẹ́ẹ̀ náà làwọn táàkì ní kan gbà lọ́wọ́ àwọn yìí kọ́dà tó wá ṣe wípé wọ́n ń fi ń fún àwọn nǹkan kan ṣe àwọn àbá mi ṣùgbà wọlé àwọn àbá mi gbà pé tí wọ́n bá gbowó lọ́wọ́ èèyàn kan gbowó lọ́wọ́ àwọn èèyàn tán ní láti lè fi ran ìlú lọ́wọ́ tó bá ṣe pé ìlú ò ní owó tán lè fi ṣe nǹkan yẹn ní tí wọ́n fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ àǹfààní ìlú ìlú ò wá ní owó tán lè fi ṣe nǹkan yẹn so wọ́n á gbowó ní owó àwọn tí wọ́n jẹ́ olówó tí wọ́n ní láti lè fi ṣe nǹkan yẹn ṣùgbọ́n ká impose tax lórí gbogbo ìdìdúró àti tálíkà àti ìkíní àti àwọn afáàmì ògbà kódà kó ṣe pé nǹkan tẹ́tẹ́ fi ṣe nǹkan tó dáa ṣùgbọ́n àwọn nínú àwọn afáàwò tó wá ṣe pé nǹkan tẹ́tẹ́ fi ṣe nǹkan tó jẹ́ àǹfààní gbogbogbò náà ni tó kò sí nǹkan tó burú tó máa gba àwọn nǹkan wọ̀nyí tó ẹ́ kó tán gbà wọ́n lò ó judiciously wọ́n lò ó nínú lò tí kò ṣe táwọn nǹkan kò yẹ ṣẹ̀fẹ̀ ọ̀tọ̀ ní kí wọ́n gbowó lọ́wọ́ èèyàn ọ̀tọ̀ ní ká fi owó yẹn ṣe nǹkan tí wọ́n láwọn fẹ́ fi ṣe àwọn afáà mi gbà tó bá ṣe ní wọ́n gbowó tán gbà wọ́n lè fi tún nǹkan ṣe káwọn náà rí pé kí ní àǹfààní gbogbogbò ni a lè lè lórí nǹkan bẹ́ẹ̀ bí ìtàwọn èèyàn ń gbà lọ́wọ́ tán dà sápò ara èyí tó ń gbà tó ṣe fún wọn ń dà sí àpò ara wọn eléyìí ó ń bẹ ní a complete agreement pẹ̀lú sáńpẹ̀ ní mọ́tò tí a nígbà Muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ̀rọ̀ ń pa obìnrin tó ṣe jìnnà wọn làkọ̀ tábàtì tẹ́wọ̀tẹ̀ lọ́wọ́ tábàá sọ ìlú mọ́tò ńlá ó fi rà láà ọmọbìnrin tó ṣe jìnnà yìí tó ṣe ìpẹ́ ẹ̀sọ́ ló kópa yìí ó ti túbá ìtura ló ṣe pé ẹni tí ó ń fi pápọ̀ owó lọ́wọ́ àwọn èèyàn nígbà tí wọ́n fẹ́ wọn lùlù tó bá lè túbá bẹ́ẹ̀ ọlọ́run kò bá ṣàforíjì fún un láti fi eré àwọn afẹ́sífà yìí pé ó túmọ̀ sí pé alinọ́ọ̀sù ní kaba ìròdùrò ká máa fipá gba owó lọ́wọ́ àwọn èèyàn lára àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ṣùgbọ́n situation tó ṣe wípé owó yẹn wọ́n gbà á lọ́wọ́ àwọn èèyàn wọ́n dẹ̀ lò judiciously wọ́n fi ṣe nǹkan táwa náà rí tó jẹ́ àǹfààní ìlú àwọn afáàmì ní àwọn òrí nǹkan tí ó burú ń bẹ tó bá ń bẹ ní wọ̀ntúnwọ̀nsì àwọn míì ní ìyẹn náà ò dáa torí pé àwọn tó ń gbà lọ́wọ́ wọn ẹlòmíì nǹkan tó ń gbà wọ́n kan gbowó lọ́wọ́ ẹ̀ fún omi ṣàǹfààní ẹ̀ ká fọ́ọ̀sì ẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ ó lè má jẹ àǹfààní rẹ̀ so ṣùgbọ́n ọláwà àlọ́ ọláwà àlọ́ èyí tí ó tẹ̀wọ̀n yìí pé sábà gbọ́ tí wọ́n lò ju bishop ààrẹ ti gbọ́ ìgbà tí wọ́n gbowó tí àwọn kan dá sí àpò ara so custom owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn tó bá ń lò sínú nǹkan tá a sọ yẹn so yẹn lò then ká ní pé owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n jẹ́ mẹ́rẹ̀ ni ìdájọ́ yẹn ti fẹ́ ṣe ìwọ́ tí ó lọ́jà tán gbowó lọ́wọ́ ẹ̀ tán jẹ́ mẹ́rẹ̀ lọ́ fún wọn gẹ́gẹ́ bí nǹkan tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ti ọ̀sọ̀ fún wa èké pàtàkì àwọn bàbá àti àtàrà tán kò wúra nù tó ń ṣòro ẹ máa rí ìṣòro ní tuntun ẹ̀tọ́ yín wò wọn gbà ẹ̀ fún wọn torí ẹ̀ wọ́n ní kéèyàn má ṣe ráyè láti ìbéèjì àwọn nǹkan ẹ̀ wọ́n gba táàkì lọ́wọ́ ẹ̀ ẹ̀ ṣùgbọ́n ní kò tọ́ wọ́n má ìbéèjì tó bá ṣe láti ìbéèjì ò lè sọ̀rọ̀ ẹlẹ́nu lọ́dọ̀ ìjọba fún wọn lọ́wọ́ yẹn ń tiẹ̀ àwọn ni wọ́n ṣàkáǹtì rẹ̀ wájú ọlọ́run wa subhanahu wa ta'ala kí wọ́n gba owó rẹ̀ lọ́nà ìsìn ṣòkòtò ọmọ ṣiṣẹ́ ọlọ́run ìbéèrè tí ó fẹ́ máa jẹ́ the last one òun náà ni pé ìbéèrè mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní ṣé ànábì nígbà tó lọ ní raj pé orí ọlọ́run ní ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ báyìí náà mú bẹ́ẹ̀ yẹ́ kejì ni pé ẹni tí ó ń gbélé face ní àfẹ́sì jẹ́ bí àdùnmọ́ pé ìwọ̀wọ̀ ọkùnrin láti orí ìdodo báyìí dé orúnkún ni ó wá tó wẹ̀ mọ́jú wá jáde ṣé ìròwò ni irú ẹni bẹ́ẹ̀ wà then final question ni pé wọ́n ní àwọn kàtìbíyà ní pé wọ́n bọ́ àbí kùtìbíyà ní pé kí ni ìyàtọ̀ wọn àti àwọn ìkùránì ní pé wọ́n ní pé wọ́n bọ́ sí ju àwọn ìkùránì gan lọ ẹ bá lórí ẹ̀. náà lórí ìdóni owó ọkùnrin láti ibi ìdodo débi orúkún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàgbà ìpé ìdodo gangan ò sí bẹ́ àwọn nígbà tó ìdodo ń bẹ lára òun ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ bí lórí pé ìdodo gangan kò sí lára òun ṣùgbọ́n láti bí ìdodo àti láti rí ìdodo tán èdè yìí tó kù ní ara wa lẹ́yìn ìdodo lọ síbi erúkún wa erúkún gbogbo òsì bẹ́ẹ̀ lọ́lọ́pọ̀lọpọ̀ àwọn apá àwọn mi gbà pé orúkún wà bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n ni pé láàárín ìdodo àti orúkún wa òun ni òwú ọkùnrin sọ ọkùnrin tí wàá fi lè jáde tó ti bu agbègbè yẹn tó wá jáde sí àwọn èèyàn a lè sọ pé ó ṣírò rẹ̀ lẹ̀ ṣùgbọ́n lè sọ pé èmi ojú ti ṣe. kò lójú tì torí pé ọ̀pọ̀lọpọ̀ òun láti kó omi jáde òun ni arákùnrin kan nínú àwọn tí wọ́n jẹ́ bí ẹrú fún Roma ibn Umar radiyallahu anhu arákùnrin yìí ó fẹ́ kírun ó wá fẹ́ kírun láì bo òkè ṣùgbọ́n ó bo ibi ìdodo yẹn lọ sí ilẹ̀ abdullahi bin umar wọn sọ fún mi pé àyàsúlùkà àtàkùrùjà ilẹ̀ náà fi àkàlà ṣé mo ṣe bẹ́ẹ̀ kí n wájú ọlọ́run ṣé o lè jáde bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ jáde lọ sọ́dọ̀ àwọn ṣé o lè jáde bẹ́ẹ̀ onílá àwọn olè jáde bẹ́ẹ̀ oní àwọn àhàkù àìlùtàzáyà nìlá ọlọ́run ọba ló ní lọ́dọ̀ dìzáàbù ká ṣe ẹ̀ṣọ́ fún un ju àwọn èèyàn yòókù lọ ọlọ́wà sọ pé yá bà ní àdámà kò zúmú ìdínádà kò ní ẹ̀yẹ kó lè mọ̀ títì èyàn máa nẹ́bí àdámà ẹwọ aṣọ yìí ẹ̀ṣọ́ gbà o àwọn ọmọ ní tí ti gbẹ púpọ̀ pàjáwìrì tàbí kẹ̀kẹ́ kékeré ń pè ní ó pọ̀ láti lọ kí wọn. èèyàn kan wá fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ìgbà ó ti rí kó máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ipe tó máa ń wọ̀ wá kí wọn nìyẹn. ẹnì ẹ wá pèsè ní ẹ̀yìn àtúbà kan ipe kó jọ pé òun fẹ́ kó máa fi ẹjọ́ tó ilé òun tó pé òun fẹ́ ṣe lálejò àwa ní aṣọ tí mo wọ̀ yìí lè wọ̀ lọ lẹ́wọ̀ ó ní olówó <laughs> lẹ́yìn lọ lè tèmi ó ní ń wọ wá fi kí ọlọ́run ọba ṣùgbọ́n àwọn àtà olóhùn òdúró rẹ̀ ṣá àti bẹ́ẹ̀ ló ti stọ́ọ̀pù ìmọ̀ wọrú aṣọ bẹ́ẹ̀ wá sí aṣọ́raṣe so ní ṣókí ìwọ ọkùnrin yẹn ó bó owó rẹ̀ tó tọ́ ṣùgbọ́n nǹkan tí oríṣi nǹkan ọmọlúwàbí obìnrin ní lè gbà pẹ̀lẹ́ pẹ̀lú owó àwọn kan báyìí tó ṣe kébé àwọn èèyàn rẹ̀ àbí gbáyà rẹ̀ obìnrin ní àárín ní akó fìtì nàbà lóòkó ń ṣe òwò ṣùgbọ́n nǹkan yẹn lè dá fìtì nàbà fún obìnrin ní kọ́láwà rẹ̀ náà lórí ṣé ànẹ́bìsọ̀lá àtàmíṣórí ọlọ́mọ bá ń gbà tí ó ṣe ìrìnàjò ànẹ́bìsọ̀lá àtàmíṣórí ọlọ́mọ bá ń gbà gẹ́gẹ́ bí ó ṣe nílẹ̀ musaí musu ànábì sallallahu alaihi wasallam ní àánúrù anna ara hàn ìmọ́lẹ̀ lòun rí ohun rọ́nà ìmọ́lẹ̀ ni òun rí nínú ẹgbàwà ìmáàmù tìrìmìbí ànábì sallallahu alaihi ó ní hijabuhu nuru gàgá ọlọ́run ọba ìmọ́lẹ̀ yìí láwùjọ ṣọ́pọ̀ tọ́lọ̀ bá ti lò kálẹ̀ báyẹn kúrò la àhọ́rọ́kọ́t ṣùgbọ́n wọ̀tí yìí nǹka ilé yìí pàṣọwọ́ nǹkan kì í gbogbo tí ojú ọlọ́run ọba subhanahu wa ta'ala wá kàn nínú ẹ̀dá rẹ̀ yóò máa yóò máa bá náà ṣùgbọ́n ọlọ́run bá ti gàgá yẹn ó fi bo àṣírí àwọn ẹ̀dá káwọn máa jóná sọ àdúgbò Muhammad sallallahu alaihi wasallam orí ọlọ́run ọba ọ̀rọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu tó sọ ipe rá ànàbí sallallahu alaihi wasallam rọ́bù àhùnmọ̀ àbàtẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam rí ọlọ́run ọba ní ẹ̀mẹ́jì àti òun ṣe rírí ojú ṣùgbọ́n rírí ọkùnrin tó ń jẹ́ wípé ó ń wà nù asáru yẹn ìkìrá a muhammadu rọ́bà òbí fún áàdì yìí ọ̀gá pé àlẹ́bí rí ọlọ́run ọba rẹ̀ bí fún áàdì yìí pẹ̀lú ọkàn rẹ̀ ọ̀gá pé lẹ́ẹ̀mejì oríṣiríṣi ìdíkè sọ̀yáwá àìsàn ọ̀dọ̀ lọ́wọ́ àná àtàwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ pa pé ṣé àlẹ́bí rí ọlọ́run àlẹ́bí àgbẹ̀wá àìsàn rárá látòkè kó lọ́sọ̀rọ̀ kò sí ojú tó lè rọ kíkà ọlọ́mọba ọ̀wọ́ ní pẹ̀lú àṣọ ọlọ́mọba ló rọ kíkà gbogbo ojú ìṣòkòjẹ́ ní oṣù jẹ́ àdìmọ́ ìlú tẹ̀ yí ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run tààrà tí wọ́n sọ wípé bóyá ìpín àbá nípò ní wọ́n padà ṣe àlàyé tí mo ṣe ní pé inú àbá àtúntọ́pá náà di ọlọ́run àti átàrù ní ó clarify ẹ̀ tó di tó á di yìí pẹ̀lú ọkàn ẹ̀ yìí so ọ̀rọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ Aisha ọ̀dọ̀lá ọ̀rẹ́ná wọn takora wọn so igbó ni ẹni pé àlẹ́ sọ̀rọ̀ látara kò yí ọlọ́run bá nínú ìdíje kọ́lá wà rẹ̀. Olóòlù nam alukọtùbíyà òun ni àwọn tí wọ́n fi tì sí sẹ́yìn kóòtù sẹ́yìn kóòtù ó jẹ́ lára àwọn tí wọ́n padà gbà fún asambanna lẹ́yìn ikú asambanna asambanna ti kú lẹ́yìn forty nine ni wọ́n assassinate so lẹ́yìn yẹ ní ẹni fifty oníṣẹ́ tó ń padà wá gba ìrìn àgbàgbà náà ṣùgbọ́n ń jẹ́ kí àgbọ́yé tiẹ̀ ó jẹ́ kó wà more violent ju ti àgbàgbà náà lọ bó tiẹ̀ jẹ́ pé títí àgbàgbà náà violence wà ń bẹ̀ náà kí yẹn bá wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan bíi thirties ní forties àwọn clash tó ṣe wípé ó ṣẹlẹ̀ láàárín àwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn ìjọba ṣùgbọ́n ti tẹ skul fún àmọ́ violence náà àwọn èèyàn kan wọ́n gba violent approach tẹ skul fún yẹn onípẹ́ tẹ skul fún tiẹ̀ kálá afátẹ́sùn democracy ìkàfẹ́ lọ gbégbá àbò òun gbé ègéǹtì ẹ̀ àtàǹpá náà gbà pé ká lọ gbégbá àbò tẹ skul fún gbà òun wò pé kò lè bí resort ṣùgbọ́n ká takùn wọn òun gbà yẹn ìpé ìyẹn ló lè bí resort tó bá fẹ́ because a fẹ́ dé ipò olórí so àwọn kan náà àwọn ọ̀dọ́ wọ́n gba nǹkan wọ̀nyí so ló padà dáwọn wàhálà alẹ́ rẹpẹtẹ ní seventies ní Egypt àwọn oríṣiríṣi ẹgbẹ́ jamaatu tafsir wà nítura wọ́n bẹ yọ àwọn oríṣiríṣi jamaatu islamiyya kẹ́kẹ́ mọ́nà ọbẹ̀ yọ ń bẹ ṣe pé problem approach ìsẹ̀sùkùtù tí ó fi on yìí oníkọ̀tọ́ ní sọ wípé àwọn tíra ìsẹ̀sùkùtù òun ló jẹ́ orísun tẹ̀síwù àti ìbànkẹ́jẹ́ tó ṣe pa àrí ní àsìkò pàwọ̀ yìí sọ àwọn míì ní àwọn ilẹ̀ lárúbáwá mi náà ní Síríà wọ́n gba orúkọ yìí yẹn bí ìsọ́gbọ̀lá àpọ̀ òun náà Síríà ló wà ọmọ kéwù rẹ̀ là on rẹ̀ òun ni ẹni tó ń pè ní Mohamed Surur muhammed sùúrù mathematics ló kọ́ ṣùgbọ́n pàtó ni wípé kíláàsì ìṣẹ̀lẹ̀ láàrin wọn náà ní syria pẹ̀lú àwọn ọ̀dọ́ wa òun kúrò níbẹ̀ yẹn ó bá sàwọ́dí lọ ó lọ lẹ́kṣọ̀ ní ó lọ ń tíṣì primary school kan bí wọ́n ń pẹ̀lú máàlù yìí ní ó lọ ń tíṣì mathematics lẹ̀ ibẹ̀ lòun náà ti ń gúrùmọ̀ àwọn ọ̀dọ́ pẹ̀lú rúrù orí sẹ́kúùtù yẹn lórí ọ̀rọ̀ agbára làwọn wà á tọ́jú ṣùgbọ́n pàtó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà fara kọ́ ọ̀rọ̀ àkídà tó nílẹ̀ ń sa omi díẹ̀ ṣùgbọ́n gbogbo nípa àkàǹpọ̀ ọ̀rọ̀ ẹmọ́ papọ̀ àwọn olórí ẹmọ́ ṣe kìíní ẹ àwọn gba gbogbo orúkẹ rẹ wọn gba gbogbo àwọn àdìsí báyìí so àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn so tó máa sọ pé kùtù bíyà lára wọn náà ní sùrùríyà sùrùríyà àwọn làwọn tó ṣe wípé wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ìṣẹ̀kùnì ṣùgbọ́n kí ni yàtọ̀ aláwọ̀ eléyìí mú violence ìdí sùrùríyà tó fi yàtọ̀ fún kùtù bíyà díẹ̀ òun ni pé sùúríyà àwọn ní ìkórìíra fún àwọn ṣíà gan gan Muhammad sùúrù ó yìí kọ tíra against àwọn ṣíà ṣùgbọ́n àwọn ọbẹ̀ gúúpù tí wọn àwọn máa ń sympathize pẹ̀lú àwọn ṣíà ṣùgbọ́n wọn máa ń takò ìjọba ṣùgbọ́n àwọn ṣíà wọn máa ń defend wọn bí àwọn bàtà yíyà àwọn tó lórí ìròyìn àtàǹbáyé gẹ́gẹ́ báwọn náà ṣe máa ń sympathize pẹ̀lú ṣíà sọ àwọn tó yàtọ̀ sí wọn níbi ọ̀rọ̀ ṣíà làwọn sùúríyà so sùrùríyá wọ́n wá violent kátàkù olórí sábà lè lo violent approach wọ́n á fi ṣe ṣùgbọ́n àwọn ní ìkórìíra bá wọn ṣe à kùtùbíyá nípìnlẹ̀ wọn ní ìkórìíra fún ṣe à ṣùgbọ́n ní ìkórìíra fún àwọn olórí so relationship wọn òun ni wípé sùrùríyá kùtùbíyá náà ni kùtùbíyá bànàíyà náà ni torí pé àwọn òrí wọn ọ̀sùnmọ̀ra wọn náà ni. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك